وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلال وكل ضلال في النار السلام عليكم ورحمة الله وبركاته هذا fún ọlọ́run ọba هذا fún ọlọ́run ọba عليك ولا ọlá ọba tí ọba tí ó ga jùlọ àtọrọ ìkẹ́gẹ́ ọlọ́run fún oúnṣẹ́ ńlá anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run kó mọ bá nábì anábì tó ṣe pé òun náà lọ́lọ́run bá lékẹ́ láti ṣe sábàbí oríire fún ẹnì kọ̀ọ̀kan wa láti wá máa tọ́wa sí ojú ọ̀nà rẹ̀ ojú ọ̀nà ọlà ojú ọ̀nà àlàáfíà ọ̀nà kan tó ṣe wípé gbogbo ẹni tó bá rin ojú ọ̀nà náà irúfẹ́ àwọn èèyàn báyìí làwọn tó ṣe wípé wọ́n jèrè níwájú ọlọ́run ọba ilé ayé ń bíbà yìí ẹni èrè ni wọ́n alkiyama bákan náà ẹni èrè ni wọ́n irú àwọn èèyàn báyìí làwọn tó ṣe wípé wọ́n tẹnpẹlẹ mọ́ ojú ọ̀nà àti ìlànà tó ṣe wípé ọlọ́run ọba àlékè ọlá ó ti parí ẹ̀ látòrí ahọ́n anábíwá Muhammad sallallahu alayhi wa sallam pàtí ọlọ́run bá líkẹ́ lọ́n sọ báyìí ní alkùrán ní pé al-yawm akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan ọlọ́run bá líkẹ́ lọ́n fi gbólóhùn ohun fi ń bá ọmọ ẹ̀dẹ́ yẹ̀wú látòrí ahọ́n amẹ́bùwa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní lọ́jọ́ tòní akìmáǹtò lákùn bí ìnàkùn mo ti pé ẹ̀sìn yìí mo ti pé fún yín ìtumọ̀ akìmọ̀là bí máa náà wípé nǹkan ti pé gbogbo ń wípé ó ti pé ó túnmọ̀ pé kí náà kò nídìí ziyada bí ẹ̀mí kò nídìí anapsu kò bùkátà sí ká lékún pẹ̀lú kankan bẹ́ẹ̀ ni bùkátà sí ká tún yọ ọ̀rọ̀ kan kúrò mẹ́ eléyìí ìrọ́lọ́wọ́ bá ní kí ọlá tó fún gbogbo àwọn onígbàgbódodo bàbúsọ wípé akínmọ́túnlákùn dínàkùn mo ti pé ẹ̀sìn yín mo ti pé fún yín yẹn ní pé ìsìláàmù ta fún yín ojúlówó ni ó ti pé pátápátá àbùkátà ti ká yọ ọ̀gọ́gọ́ fún mẹ́fẹ́ làbùkátà ti kápúlé rẹ̀ fún nínú ẹ̀ wà àtìmọ́ntù àlékùnmù ní àìmọ́tí látara ìsìláàmù fún yín mo ti wàárọ̀ bí ìtùlá ọmọlẹ̀ islam dínà mo wá yọ́nú sí islam ní ẹ̀sìn tẹ́ máa sìn fún yín eléyìí ìró ìdùnnú ńláńlá ló jẹ́ fún gbogbo àwọn onígbàgbọ́ òdodo wá pátá báyìí orí ànábì muhammad sallallahu alayhi wa sallam lọ́wọ́ àlékiọlá ló fi àkùmọ́lá ẹ̀sìn rẹ̀ ọlọ́run fún ànábì muhammad sallallahu alayhi kí ọlọ́run ìkẹ́ ọlọ́run kó máa bá àwọn ará ilé ànábì kó bá àwọn ọ̀pàábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n rìn ìlànà tí ó ń ṣe ọlọ́run bá níkẹ́ láì tí ó fi ilẹ̀ fún wa títí di ọjọ́ bó ṣe wu ọlọ́run bá níkíọlá ó kọ àlẹ́sà nínú àwọn màláíkà ẹni tó ń jẹ́ ẹni ẹ̀sà jùlọ nínú àwọn màláíkà gbogbo alamọ̀ náà ni màláíkà Jibril torí pé ọlọ́run bá níkíọlá ó dá wọn nínú àrán haisu kọlẹ́lẹ́wù tààdà ọlọ́run bá níkíọlá sọ báyìí náà يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير ọlọ́run ní títóbi ọlọ́run bá àríkẹ́ ọlá tó ṣe àwọn màláíkà tó ṣe wọ́n lójíṣẹ́ àwọn màláíkà tó ṣe lójíṣẹ́ yìí ó ti wọ́n lẹ́n tó ṣe wípé oní ẹ̀yẹ kan bẹ nínú wọn oní méjì bẹ wọn yazidu fil torí pé ọlọ́ọ̀bà àníkẹ́ ọlọ́ọ̀bà tó lágbàá lórí gbogbo nǹkan tó wù inú àwọn lẹ́kọ̀ọ́ tó lọ́ọ̀bà àníkẹ́ ọlọ́dà ọlọ́ọ̀bà àníkẹ́ ọlọ́ta Jibril lẹ́sà bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀bà àníkẹ́ nínú àwọn ẹ̀dá tó dá ó lẹ́sà nínú wọn inú wa àwọn ní òjíṣẹ́ àwọn ti lójíṣẹ́ àwọn lẹ́sà nínú gbogbo àwọn òjíṣẹ́ pátápátá ọlọ́ọ̀bà àdékíọlá ó fi ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ṣe ní afdọ́lùhùn ó ní àkírùhùn ó ní gbẹ̀yìn wọn wọ́wọ́ afdọ́lùhùn maidon bẹ́ẹ̀ ló lẹ́ ìlú Mákà ọlọ́run ti rí ìlú wa bí ìlú ẹ̀sà látara ìfi àwọn ayé àbọ̀wọ̀ sínú ẹ̀ ọlọ́run bá ní kí lọ́mbà ọdún náà kan lọ ní ìnà àwọn ẹ̀bẹ́yìn ó jẹ́ àlè náà lálẹ́bì ìbà kẹtẹ̀lì mùbàrákẹ̀ ọlọ́run ní ẹ̀rí àkọ́kọ́ lé táyàn fún àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn nílé ìjọsìn lálẹ́bì ìbà kẹtẹ̀lì mùbàrákẹ̀ òun náà ní maka tá a ṣe ní ilé alápọ̀nlé kàábà tá a jogún sí ìlú maka tó ṣe pé ilé alápọ̀nlé ní ilé àlùbáríkà ni báyà èyí a ṣe ní àyè ìmọ̀nà bẹ́ẹ̀ la ṣe ní àyè kẹ́ fún àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn eléyìí nínú ọlọ́ọ̀lọ́ bákanáà ọlọ́ọ̀bà ní kí ọlá àwọ̀ asá àtìkò asàálẹ́sà ọlọ́ọ̀bà ní kí ọlá lè wo ọjọ́ kó sàálẹ́sà bọ́bàbà ní kí ọlá ti sa ọjọ́ jímà bó ṣe ṣe ní ọjọ́ ẹ̀sà ó ṣe ní ọjọ́ ọdún fáwọn mùsùlùmí báyìí náà ọlọ́wọ́ wo àwọn àsìkò kan nínú ọlọ́ni oṣù tàjogún fún oṣù mélò ni méjì láàrin ọlọ́bà lè yọ lájíkílẹ̀ yìí wà nínú Al-Qur'an sọ́rọ̀ tàúbà yẹni súra ilẹ̀ fàáyà 36 ọlọ́ni inna iddata shuhur inda Allahi fàlá tẹ̀lébù fi iná àrùn fútàkù nínú súra yìí ọlọ́ọ̀bà alékiọlá jẹ́ yíwa wípé ohun tó ń bẹ ní ọ̀dọ̀ ọlọ́run ọba alékiọlá látijọ́ tó lọ́ọ̀bà alékiọlá ti dá sọ́nà ní tó ti dá ilẹ̀ ní méjìlá اثنا عشر شعرا انكا اسميجي لاناني انكا اسميجي لاناني انكا اسميجي لاناني طبعا بعد كرادي فاميديا ميجي لاني وبلا قولي محرم صفر ربيع الأول ربيع الثاني جمادة الأولى جمادة الثاني رجب شعبان رمضان ذو القعدة ذو الحجة اسميجي لاناني orítọ́nà ọba àdíkẹ́lá ní oúnjẹ fún fọ́mọ̀ ọlọ́ọ̀bà àdíkẹ́lá wá ń jẹ́ oyé wa ọlọ́rin ha àrùbá àtún nínú àwọn oṣù méjìlá yìí ayọ mẹ́rin kan a ṣe wọ́n ní oṣù ẹ̀ṣà oṣù abiyì àrùbá nínú méjìlá yìí a a zalika dinul qayyim ilé ni ẹ̀sìn tó dúró déédé níwájú ọlọ́run ọlọ́run nínú àwọn oṣù ta sọ yìí mẹ́rin ta yọ́lẹ̀ fala tazlimu fi inna anfusakum ẹ má sàbò ti ara yín ẹ má jàmbá ara yín nínú àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin oṣù abí oṣù abí wọ̀nyí àwọn tí wọ́n ní oṣù abí wọ̀tọ́lọ́run mẹ́ta nínú àwọn tí a bè wọ̀nyí wọ́n tó tẹ̀lé ra wọn ni ojú ọlọ́run kan fún wa ojú ọlọ́run Dhul-Qa'dah Dhul-Hijjah wa Muharram ọ̀kan nínú ẹ̀ ojú ọlọ́run onáni Rajab tó ṣe pé ó ń bẹ láàrin Jumada ọ̀húnlá àti Jumada sani àti Sha'ban sọ ọlọ́run ojú tọ́lọ́wọ́n bá lè kíọ́lá tó ṣe ní oṣù àbẹ̀wọ̀ yìí oṣù ọlọ́wọ́n bá lè kíọ́lá tọ́lá yẹ fún wa so nínú àwọn oṣù àbẹ̀wọ̀ tọ́lọ́wọ́n bá lè kíọ́lá kàyí ó jẹ́ wá pé Dhul-Qa'dah Dhul-Hijjah àti Muharram ni oṣù dhul oṣù tá a ṣe hájì nínú ẹ̀ oṣù hájì bẹ́ẹ̀ láti àsìkò wo ni zolokọ́àdà ó sì parí sí ìgbà wo ó parí sí mẹ́wàá ní oṣù zolokọ́àdà eléyìí iṣẹ́ ọlọ́run bá ní kí ọlá lélẹ́yìí ìyá ò máa kálẹ̀ kọta máa wà àti ìlà hàn lẹ́sùn àtọ́nà bá ní kí ọlá tó ọlá ó ṣe mẹ́rin nínú oṣù méjèèjìlá

tó bá náà bá lápò ṣe dá àwọn ọjọ́ wọ́n ti dá àwọn ọgbà ó dá àwọn kan sàlẹ́sà nínú àwọn ọjọ́ yìí bẹ́ẹ̀ ló dá àwọn kan sàlẹ́sà nínú àwọn ìgbà yìí àwọn lápò dá sàlẹ́sà yìí lápò sí àwọn kankan látọ̀dọ̀ bí ọmọ ẹ̀dẹ́ inú ẹ̀ òun ni lẹ́yìn zòlùkọ́dà àbọ̀ sínú zòlùkíjà ní tó ṣe pé àwa mùsùlùmí àwọn dára tó lọ́wọ́ bá ní kí ọlá tó fi ṣàánú wá ní tó ń pè wá lákèèsí ìgbà tó sọ wá pé kul bi fadlillahi wa bi rahmatihi fábí dhalika falyafrahu àti ìkẹ́ẹ̀gẹ́ rẹ̀ tó ṣe fún yín fàbíbáàlìkà fàyẹ̀fúráwò eléyìí ní kẹ́ẹ̀mọ́ dúnmílé lórí wà káyìí mi mọ̀ yẹ̀ jùmọ̀ àwọn torí pé àwọn kìíní wọ̀nyí olólóore ju gbogbo tẹ́dà mọ́ nínú láyé àwọn tọ́nà àbálìkọ́lá tó bá ṣe fún yín lóore tó ṣe fún yín fi yín mọ̀nà lórí ẹ̀ ọlọ́run ilé ìlàfẹ́kẹ̀ẹ́ máa dùnnú lórí tábà fi kàbí ọjọ́ mélòó kan sí àbọ̀ sínú obìnrin ìjà ìyẹn ni oṣù ìgbẹ̀yìn nínú oṣù ojú ọ̀run táǹkà eléyìí ni oṣù ìgbẹ̀yìn tá a ṣe fún àwọn fún ọlọ́wọ́n bá ní kí ọlọ́ba tó dá wa táàmọ̀ gbẹ́rùn-ún pẹ̀lú ọlọ́wọ́n bá ní kí ọlá yẹn ni pé apẹ̀rẹ̀ wa ní mùsùlùmí lẹ́yìn tó juwọ́jú tẹ́ẹ̀lẹ̀ fún ọlọ́run bàríkọ́lá tó ṣe tán àti tẹ̀lé òfin ọlọ́run gbogbo ọlọ́run bàríkọ́lá tó ṣe tán àti tó palábẹ̀ irú èèyàn bá ṣe tán àti tẹ̀lé àwọn àsìkò báwa yìí àsìkò tó ti wípé a máa gbébìde sókè ìdùnnú wa ní látara kiri látara oṣù abiyì tọ́lọ́run bàríkọ́lá tó jẹ́ ká máa bẹ nínú ẹ̀ pàtàkì jùlọ táàbà ilé bí ọjọ́ mẹ́ta fíìsì àbí ọjọ́ méjì bọ́lọ̀mà ní gbáwájú kára pé wọ́n rí oṣù ààbọ̀ túnú zòlẹ̀híjà zòlẹ̀híjà yìí mẹ́wàá àkọ́kọ́ nínú rẹ̀ ìgbà kan ni tó ṣe wípé ìgbà ńlá ni fáwọn mùsùlùmí táàbọ̀rọ̀ fi ṣeré nínú àwọn ìjọsìn tó ń bẹ nínú ẹ̀ a máa ṣàlàyé fúnra wa nínú àsìkò tó kó yẹ kí mùsùlùmí ká máa gbáradì láti ṣe ìjọsìn fọ́lọ́run ọba àríkẹ́ ọlá mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Zul-Hijjah mẹ́wàá àkọ́kọ́ yìí ó jẹ́ ọ̀kan gbòógì nínú àbíṣe wípé abọ̀rọ̀ káràmásìkì lórí ẹ̀ kí ní nítorí bẹ́ẹ̀ àmọ̀sàlàyé ẹ̀ fúnra wa torí wípé nínú àwọn abí yìí tó ṣe pé nínú oṣù mẹ́rin ọjọ́ mẹ́wàá kan nínú ẹ̀ ọlọ́ọ̀bà àríkọ́lá ó ṣe ní ọjọ́ tó tóbi ó ṣe ní ọjọ́ ńlá bẹ́ẹ̀ ni ó ṣe ní ọjọ́ abiyì òun náà ni aṣùrù al-awwal min zilhijjá mẹ́wàá àkọ́kọ́ tó ń bẹ nínú oṣù zilhijjá ìgbàlá ti parí Ramadan a parí agbẹ́lùlùkọ́ádà lùkọ́ádà láwà nú ẹ̀ a ti fẹ́ ẹ̀rùn dópin àwọn abẹ́rẹ̀ zulhijjá zulhijjá yìí òun ni tó ṣe wípé mẹ́wàá àkọ́kọ́ inú rẹ̀ àwọn iṣẹ́ ńlá iṣẹ́ olóore ń bẹ fún wa nínú ẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí táàbọ̀rọ̀ jó fò wáru ọ̀kan nínú àwọn apá ṣẹ́gun ìlú ajọ́ àlàkọ̀lá nínú tí àwọn pọ́tò ìbárí wọ́n ní ẹmọ̀rù mẹ́wàá àkọ́kọ́ nínú òdòrò ìjà tá ń sọ fúnra yìí wọ́n ní ó jẹ́ àbí nítorí kíni wàlẹ́dì yẹ̀zàárù anna sábàbá fi imtiyazi aṣòro zilhijja wọ́n ní ẹ̀yìn tó hàn gbangba òun ni wípé asa mẹ́wàá àkọ́kọ́ zilhijja yìí ó jẹ́ ìntàdátà mẹ́ta limakari ìṣtìmáàrù umma'atul ibadat fi wọ́n ní kò tí ń tó fàún ju wípé àkójọ àwọn gbòǹgbòlà nínú ìjọ ti ta mọ́ ṣe fọ́lọ́ tàkójọ sínú mẹ́wàá àkọ́kọ́ yìí wọ́n ní limakari ìṣtìmáàrù umma'atul ibadat fi látara àkójọ àwọn ìjọsìn tó ṣe wípé ìjọsìn ńláńlá tọ́lọ̀ àkójọ wọn wọ́n kójọ sínú oṣù yìí wà níyá ó ní nínú àwọn ọjọ́ sí olóòrìn àfọ́lá kákírun wọ̀síyàn kágbàwẹ̀ wọ̀sọ́dàkọ̀ káṣekọrẹ anú wọ̀lẹ̀hájù káṣe ájì wọ̀lẹ̀ ọmúra kódà káṣe umúra wọ̀lẹ̀ádàá kádùnà fọ́lọ̀ wọ̀láyàtà àtàzálíkà fi gẹ́yìnìyì nínú mẹ́wàá àgbà kọ́kọ́ yìí àwọn nǹkan ta kójọ sínú ààrí kójọ sínú ọjọ́ míì ma lẹ́yìn ọjọ́ mẹ́wàá yìí àwọn ummahatul ibadat àwọn gbògidì gbòǹgbòlà nínú àwọn àjọ ti téèyàn máa ń ṣe láti fi ṣe ìjọ ìfọ́lọ̀ àwọn ṣe ìsọ̀rí gbogbo ẹ̀ a ṣe papọ̀ sínú mélòó inú mẹ́wàá yìí wọ́n ní eléyìí ó fún wa wípé a mẹ́wàá àkọ́kọ́ Dhul Hijjah tá a fẹ́ bọ́ nínú ẹ̀yìn ó tọ́ lórí ìwọ àtèmi ká gbìyànjú láti ṣiṣẹ́ tọ ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ọdún nàìjíríà wọ́n ní kódà oúnjẹ ọlọ́run Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́rìí sí ọlá tó ń bẹ fún ọjọ́ mẹ́wàá ọdún nàìjíríà oúnjẹ ó jẹ́rìí sí ọlá náà àríbìnà Abbas radiyallahu anhu látọ̀dọ̀ ọ̀kan nínú àwọn sàhábà ibn Abbas orí kọ́lá Rasulullahi sallallahu alaihi wasallam ní ó ń ṣe ọlọ́mọ̀bà ní kíọlá ó sọ báyìí wípé ma min ayyamil amali salih fihinna ahabbu ila Allahi min hadhihi al-ayyamul ashr ó ṣe ọlọ́run ní kò sí ọjọ́ ilé ayé kan tó ṣe wípé ìyẹn máa ń ṣe iṣẹ́ olóore iṣẹ́ olóore téèyàn máa ń ṣe nínú ọjọ́ náà ahabu ilàlá tọ́lọ̀mọ̀bà ní kí ọlọ́wà nífẹ̀ẹ́ sí min ààrin ìlàyà ìlàṣẹ tó ju ọjọ́ mẹ́wàá àpapọ̀ òṣùṣù lè ìjà ìlọ fakọ́ ìlú àrọ̀sùlọ́lá àwọn sọ́bà tó ń bẹ lórí jòkó wọ́n ní ìrìnú ṣe ọlọ́run wọ̀lá jihad fàfádà rasulullahi sallallahu alayhi wa sallam ó ń ṣe náà bá ní kílá fún olóṣù báyìí wípé wala jihadu fi sabilillah kódà kéèyàn lọ jagun sójú ọ̀nà ọlọ́run òun náà tún lóore ní iṣẹ́ ńlá tí èèyàn máa ń ṣe tó tó yìí ثم لم يرج من ذلك بشيء ó jẹ́ lọ́mí àyàfi arákùnrin kan tó di wípé ó jáde nulé rẹ̀ pẹ̀lú ẹ̀mí rẹ̀ àti owó rẹ̀ ثم لم يرج من ذلك بشيء wá padà sí nulé rẹ̀ má pẹ̀lú kankan ẹni tó jáde lọ́jà sí ojú ọ̀nà ọlọ́run ó dẹ̀ tán síbẹ̀ torí pé àlè títàn títàn ti dé bá wé èèyàn báyẹn ní ojú ọ̀nà ọlọ́run ibadallah ó ṣe ọlọ́run àníkẹ́ láti ọ̀rọ̀ yóò fi jẹ́rìí sí ọlá tó ń bẹ nínú aláṣòro awwal min zulhijja ọlá tó ń bẹ nínú ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù zulhijja tó ń ṣe oṣù gbẹ̀yìn nínú oṣù ojú ọ̀run fáwọn mùsùlùmí ibádàlá ó túnmọ̀ sí pé yẹ ká máa gbára dé zulhijja tó ń bọ̀ yìí láti ṣe kí ni láti kún fún àwọn ìbádà onírànràn wọ́n ní kí ló jẹ́ kó máa yé wa kápọ̀ sí wẹ́wẹ́ wípé mẹ́wàá yìí tẹ́ àní oore ń bẹ ń bẹ ọlá ńlá ń bẹ nínú mẹ́wàá yìí àgbàkọ́kọ́ yìí àkọ́kọ́ nínú tarí wọ́n ni Allah ta'ala àpàmàdìhà ọlọ́mà nìkọlá ó fi ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí ó fi búra wọ́n nígbà wọn ti débẹ̀ ọlọ́mà nìkọlá kó bẹ́ẹ̀ ni mo búra pẹ̀lú àwọn ohun mẹ́wàá kan ọ̀gọ̀rọ̀ nínú àwọn amòfàsíróòlù àwọn onímọ̀jìnlẹ̀ ìtumọ̀ ìsàlàyé alukur'an wọ́n yìí òun náà ní fi búra ọ̀jẹ́ pé inú àwọn àfáà mi sọ pé mẹ́wàá ìgbẹ̀yìn irun Ramadan tó ṣe pé inú ẹ̀ àárí kíni àárí Laylatul Qadr àárí inú ẹ̀ àwọn apá kan gbìyànjú láti ṣe kí ni láti yọ méjèèjì síra wọn ọ̀nà ajẹ́ pé ọjọ́ òun náà ni ojúmọ́ mẹ́wàá inú ìlàhíjà yóò wá jẹ́ pé òru tó fínú lájú lọ yóò jẹ́ òru inú Ramadan àwọn afọ́ àfẹ́ ṣe kí ni wọ́n ṣe tàbí láàrin méjèèjì láti láyé àmọ́ ọ̀gọ̀rọ̀ nínú àwọn àfọ́ ní tafsir ìtú wọn wí pé mẹ́wàá àkọ́kọ́ òdùnà ìjà onítọ́nà ọba ní pẹ̀lú àti ìgbóra nínú Al-Qur'ani nínú Suratul Fajr ẹlẹ́ẹ̀kejì أنها الأيام المعلومات التي شرع فيها ذكره ومن أمناني ọjọ́ kan tọ́nà bá ní kí ọlọ́dárúkọ أيام àkùrá أم pé ayyamu ma'lumat àwọn ọjọ́ tó ṣe wípé a mà tọ́nà bá ní kí ọlá ṣe ìrántí rẹ̀ tó ṣe lọ́kùn dúdú lọ́rùn àyàn lé wa lórí eléńdà ní suratul hajj ọ̀nà bá ní kí ọlá ní في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير أروني ويذكر اسم الله في أيام معلومات كما أمرت يقول لهم وضع من وجود ọjọ́ كما ó tàà mọ̀ yìí kí wọ́n máa ṣe ni nínú àwọn ọjọ́ tó ṣe wípé wọ́n mọ̀ yàní àwọn tó ń bẹ ní ájì ni àti àwọn tó ṣe pé wọn àti ní ájì torí pé lásìkò tá ń bẹnu ẹ̀ àwọn ìyá wọ́n ti máa mú wọ́n ti máa ṣe kí ni wọ́n ti máa wọ́n ti lọ sí ájì wọ́n ti lọ sí ájì láti lọ ṣe kí ni láti lọ ṣe ìjọba ìfọlọ́ nínú oṣù Dhul-Hijja ọjọ́ lápẹ́ ní yọ́mù tẹ́rùyà báyìí gbogbo àwọn alálàájì wọ́n mọ̀ gbéra wọ́n mọ̀ lọ sí kiri wọ́n mọ̀ lọ sí Mínà yìí ni wọ́n ti múùfù láti Mínà yìí wọ́n ti gbéra tó bá di ijọ́ tó ṣe ijọ́ àràfà ni wọ́n wà níjọ́ kẹta yẹn náà pè ní ọmọ àràfà títí tó fi bọ́ sí ìjọ́ kejì ìjọ́ kejì ni yóò mú náà ọjọ́ ìdúrà sọ̀rọ̀ nínú ọlọ́ọ̀bà ní kíwájú tó ní gbọ́nà ìgbé wọ́n kùrù ìsìnlá ìfẹ́ àyà ní màálùmá wọ́n bá máa rán sí dárúkọ ọlọ́run ọba wọn nínú àwọn ọjọ́ táwọn lóní àyà màálùmá sì yìí òun náà ni inú ẹ̀ ni aṣùrù ìlú ìjà mẹ́wàá àkọ́kọ́ ní oṣù Ramadan inú ẹ̀ náà lúbọ́dé alámọ́rọ̀dá kan nígbà yí mẹ́tàlá àmì àrùn wọ́n máa dárúkọ ọlọ́run wọ́n máa rántí ọlọ́run lórí oore tó ṣe fún wa láti tẹ àwọn ẹran àwọn ẹranko tá a tẹ̀ lórí bá fún wa láti máa jẹ́ ìtàjẹ̀ fún ọ wọ́n jẹ nínú ẹran yìí wà àtàrí wọn àlìbáyé tàbàkìr bẹ́ẹ̀ ni wọ́n fún àwọn aláìní wọn àwọn tó ti pé wọn à ní lọ́wọ́ wọ́n fún wọn àsìkò wọn ní àsìkò yìí bẹ fún wa àyẹ̀wò inú ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí òun náà la rí yawmu arafa ọjọ́ arafa gbogbo wa la mọ̀ bí ọjọ́ arafa ṣe tóbi tó nínú ọjọ́ ayé fáwa mùsùlùmí ọjọ́ iná ni etí àwọn Aisha radiyallahu anha òní àánà Rasulullahi sallallahu alayhi wa sallam wọn ló ń ṣe ọ̀rọ̀ àbárí mìíràn náà wọ́n ní ọjọ́ kan ò ní máa sí lórílẹ̀ ayé nínú ọjọ́ tó ṣe wípé ọlọ́ọ̀bà ní kí olóòmà túnkù fún ọlọ́rùn ẹrú ní yẹ́ òmìnà àràpá tó ju ọjọ́ àràpá lọ kò sí ọjọ́ katọ́lọ́ọ̀bà ní kí olóòmà túnkù fún ọlọ́rùn ẹrú fún ònínú náà yẹn tí tọ́lọ́ọ̀bà orí kí olóòmà sọ àwọn èèyàn bí ọmọ àlùjọ náà àwọn ti pé iná ti ń bẹ pẹ̀lú wọn tẹ́lẹ̀ látara àwa wọn ọ̀rọ̀ wọn ìṣe wọn

sí àwọn màláíkà fàyàkúlù máa àrọ̀dà àwúláhì tó bá ní kí làwọn ilé ìfẹ́ kì í fún wọn kí wọ́n tọmọ́dé mi ọlọ́ọ̀bá kí a ṣe kí ni kí n tètè dá wọn ọjọ́ wo lọ́jọ́ náà yọ́mù àràfà arafa ìjọ olówó sí mẹ́wàá àkọ́kọ́ inú oṣù bákan náà oṣù yìí ha náà ọjọ́ yìí náà nínú ẹ̀ kò lárí àsìkò ìdúnran tó ṣe pé a máa dúnran fún ọlọ́run bá lè kí ọ̀dá ìbádàlá àwọn eléyìí tó sọ fún wa àtàwọn nǹkan míì nínú tọ́ka tó ń jẹ́ oyé wa wípé mẹ́wàá àkọ́kọ́ ní ìjà yìí kan ni ṣe wípé tí ọlá ń nú ẹ̀ àsìkò abiyì ni àsìkò ìjọsìn ni táwa máa gbáradì gẹ́gẹ́ bí mùsùlùmí bàtàbà rí ọ̀la tí ó bá fi di ọ̀túnla bóyá láàrin tuesday sí wednesday àmú ozúlẹ̀ ìjà bó bá ṣe ànáàzì pé ìjọba ìrìnjọ àràfọ́gbọ̀ sí ní ilẹ̀ Saudi Arabia náà tí a bá bọ́ sínú ozúlẹ̀ ìjà àwọn iṣẹ́ wù la fẹ́ ká ṣe nínú ozúlẹ̀ ìjà yìí الأعمال التي يستعيب للمسلم أن يعرف عليها في هذه الأيام أما iṣẹ́ olóore wọn la fẹ́ ká ṣe nínú àsìkò òdùnlé ìjà ìbádàlá àwọn mùsùlùmí àkọ́kọ́ nínú ẹ̀ àdáhù mọ̀nà àti kùnlẹ̀ hajji wọ̀lẹ̀ ọ̀rùnwà gbogbo ẹgbọ́n ọmọ àríkọlá tó bá bò fún kí wọ́n ṣe hajji lásìkò yìí torí pé àsìkò yìí náà ni hajji bọ́ sí àti ọmọra àbúrò rẹ̀ ولأن رسول الله صلى الله عليه وسلم قال العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة أبو هريرة رضي الله عنه قل إن شاء الله قلت رأيك أري أمورا كتاشر تي أمورا إليك kẹfàárọ́tún lè máa bẹ̀ ìnáhùnmá yóò máa jẹ́ ìpẹ̀sẹ̀rẹ́ láàrin ara wọn síra wọn wàlhájò mabrur ẹ̀wà rí ájì tí yẹn ṣe tó rí ṣe tọ́rọ bá nìkẹ́ látẹ́wọ́gbà lọ́wọ́ rẹ̀ lẹ́yìn tàlá jẹ̀bá ilẹ̀ jẹ́nà irú ájì báyìí lẹ́tọ̀ kankan tí ẹni tó bá bùkún tí wọ́n ṣe ájì nínú iṣẹ́ olóore tó fi tóbi jùlọ nínú àsìkò tá ń bẹ̀rù ẹ̀yìn ni a mọ̀ rí àwọn alálàájì àwọn alálàájì wọ́n ti máa múra àwọn òun ti máa lọ kọlọ́bà nìkọlá kó ṣe rí rọrùn fún wa tó bá ṣe kó gbà ní ìjọrin fún wa àmọ́ tí mo ṣe ní àwọn wípé àìmọ̀ iye ọ̀pọ̀lọpọ̀ tó ṣe pé tí wọ́n torí ẹ̀lọ́ ájì gan kò yé wọn ìtọ́ fẹ́ lọ ṣe ní ájì wọn a má ẹlòmíì wọn fẹ́ tó bá ṣe fẹ́ lọ ájì tó ti mú aṣọ kalẹ̀ àgọ́ tí wọ́n fi ṣe àbọ̀dé ájì èmi ti wà ní ashkambo ní ọdún kan pẹ̀lú àwọn èèyàn kan wọ́n wá sọ pé àwọn ìyá ìwọ̀n ní lọ sí ájì mọ́ ọmọ ẹ̀ ọmọ obìnrin ó ní ìyá mi ò ṣe kí ni wọ́n ní wọ́n ní pásítọ̀tì gbà fún wọn ó ní mọ́mí mi ò ṣe kí ni wọ́n ní lọ bó wọ́n ní lọ sí hajj wà láì tí tó mú aṣọ tó wọ̀ lọ́rùn báyìí ó dẹ̀ fa aṣọ yẹn ya eré gbogbo yẹn kọ́kọ́ pé tó mú ìgò méjì ó dẹ̀ fọ́ ìgò méjì mọ́lẹ̀ ẹ tó jẹ́ àjẹjẹ sí wọn ó bẹ̀rẹ̀ sí nílé káàkì ìgbìmọ̀ káàkì yẹn ni everybody àtàfà gbé ní kálùkù fọ́nká ni olùmọ̀ àgbó máa rẹ̀ parí màmá rẹ̀ ló bẹ́ lọ sí ààjì ó ní ẹkí ni títí gbọ́ báwọn ti máa sọ èèyàn tá ti máa sọ kò yé kí wọ́n tó rí mú mọ́lẹ̀ gbà tí wọ́n mú ara balẹ̀ ó wá kàn sí ẹkún ìwọ́ àsùnfún bàtọ́nà wà ní kí ló gbèsè ẹ̀dẹ́ bí ọjọ́ kẹta padà ní pásítọ̀tì ìyá rẹ̀ gbà yájọba lọ sí láti lọ́dún rẹ̀ sójú tí olórin tó tóbi jù tí mùsùlùmí táàmà jẹ̀rẹ̀ òun náà ni hajj bẹ́ẹ̀ ni abọ̀rọ̀ gbìyànjú àti mọ́ kẹ́kọ̀ọ́ rẹ̀ ìjọra rẹ̀ bẹ̀rẹ̀ mọ́ bẹ lẹ́mí wa àmọ́ inú àwọn ìyàwó ń sìn wọ́n ti lọ àwọn míì tó bá ti débẹ̀ láì wọn àti ní wọ fúndùkú wọn yẹnu tẹ́lì wọn wọ́n ti mọ̀bẹ̀rẹ̀ mọ́ ní ṣe yí bí ìjẹta bí ó dàtí bí last week báyìí nìkan náà kan ó pe ìyàwó ẹ̀ báyìí àti abáwo ni tí ó ti lọ ṣe yíyẹn ní first question sórí ìlọ́wọ́ ẹ̀ tó ti lọ ṣe yíyẹn ilé ìlú àdánwò tí ó bá wà ní àmọ́ inú iṣẹ́ olóore tí yíò máa ṣe tí yíò máa jẹun ẹ̀ òun náà ni ájì so ní àtìkò mẹ́wàá tàbẹ̀lú ẹ̀yìn ẹni tó bá ní kápá kò ṣe hajj ẹlẹ́ẹ̀kejì àtìyà kágbàwẹ̀ nínú àsìkò tàbẹ̀lú ẹ̀ nínú tó lọ́lá ni kágbàwẹ̀ nínú mẹ́wàá àkọ́kọ́ yìí tó lọ́lá ni a rí àwọn ìwàyà tó ń fi lọ́lẹ̀ fún wa wípé ìyẹn ni pé àwọn ẹgbà wà àwọn àdìs wọ́n jẹ́ pé àwọn àfáà mi dọ̀ àfáà àdìs àwọn àfáà mi pé àdìs tó lálàáfíà rẹ̀ tó ń tọ́ka sí pé ó ṣe ọlọ́run a máa gba mẹ́sàn-án àkọ́kọ́ nínú oṣù zòlẹ́híjà yẹni pé nígbà tó pọ́ sínú zòlẹ́híjà láti àkọ́kọ́ tí èdè orí mélòó ẹlẹ́ẹ̀kẹsàn-án ọjọ́ kẹsàn-án ni yọ́mù àràfà wọ́n lè léyìn náà nínú tàbíṣẹ́fẹ́ tó bá ní kápá láti gba mẹ́sàn-án àkọ́kọ́ lórí zòlẹ́híjà rẹ̀ torí pé nínú iṣẹ́ ọlọ́run tí yóò máa ṣe iṣẹ́ tí mùsùlùmí ó dùn ní máa nínú àsìkò tá à ń bẹ́nu ẹ̀yìn àwẹ́jọ́ kan nínú ẹ̀ tó nípa tàbátì wá rí nínú ẹni tí ó bá tí ó bá wá yẹ pátápátá tí ó wà ní kápá tó ń náà tapá pàtẹ̀ tí ọlọ́run kádàrá fún àwẹ̀ ọjọ́ àràfà yẹ́ ọjọ́ tí gbogbo àti àti gbà ọjọ́ náà pé ọjọ́ tí ó máa jẹ́ ọjọ́ àràfá táwọn mùsùlùmí ó máa bẹ ní àràfá oríṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam nínú hadithi Abu Qatada ó ní wọ́n ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ní siyamun yawm àràfá ó ní ẹ̀rí àwẹ̀ ọjọ́ àràfá àtẹ́sìb mo ní èròǹgbà wípé ọlọ́ọ̀bà àríkíọlá yóò fi àwẹ̀ ọjọ́ àràkọjọ́ kan nìkíyàn gbà yóò fi pa ẹ̀ṣẹ̀ ọdún kan tó tẹ̀tẹ̀ ní àti ọdún kan síwájú téèyàn ti ṣẹ̀ ọlọ́pàá ní kí ló fi àwọn ọjọ́ kan tuntun yẹn yóò fi parẹ́ ó ṣe ọlọ́run ní òun lérò pọ́lọ́mbà nítorí ó fi ọjọ́ náà ló kìí kiri ló ti ṣe ìpa ẹ̀fẹ́ ọdún kan síwájú ọdún kan sẹ́yìn ìpa ló di ọdún mélòó ọdún méjì gbàgbó so eléyìí nínú àwọn iṣẹ́ olóore táàsì nínú oṣù tàǹbẹ̀ nínú ẹ̀ bákan náà nínú zùlẹ̀yíjà tá a fẹ́ bọ́ sí òṣìṣẹ́ ọlọ́run yóò yíwa wípé kákún fún àtẹ̀kùdírù wọ̀tàlí wọ̀tàmì oṣù ọlọ́run ó fẹ́ ká fún fún ìmá ṣe rántí ọlọ́run ìmá ṣe àdùkárù ìmá dúpẹ́ fọ́lọ́run ìmá gbígbé fọ́lọ́run nínú oṣù náà torí pé àsìkò báyìí ní àyàmù àlùmọ́ àwọn ọjọ́ tọ́lọ̀ bá ti sọlá ní ọjọ́ táwọn táàmà ó ní àwọn ọjọ́ wọn torí pé ó ṣọ́rọ̀ sọ́lá tó tóbi tí ẹ̀dá mọ́ ṣiṣẹ́ tọ́lọ̀bà ní kí ọlọ́mọ́ nífẹ̀ẹ́ sí iṣẹ́ tẹ́dà ó ṣe tó ju ọjọ́ mẹ́wàá yìí lọ olùṣẹ́lọ́ wọn ni fásitì rúfi ìnàmìnà tààlì ìwọ̀tẹ̀kìdì wọ̀tàmì kí ló tó bá rí bẹ́ẹ̀ ẹkún fún ìmọ̀ gbé títóbi fọ́lọ́run ẹkún fún ìmọ̀ ṣàfọ̀mọ́ orúkọ yẹni pé bàbá ti bọ́ sínú ìgbòlẹ̀ ìjà abọ̀rọ̀ fún fún ìmọ̀ ṣe tẹ̀kìdíò tahmid tahlil báwo ló ṣe ń ṣe léyìí o náà ní gbólóhùn tó gbajúmọ̀ lẹ́nu wa tá a mọ́ sábà ṣe ní ọdún àwọn òfin pé Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah wallahu sọ nígbà tí a bá ti bọ́ sínú zùlẹ̀ ìjà torí pé gbólóhùn yìí ó pín fọ́nà méjì a ń pè ní àtàkbírù mutlak wà tàkbírù al-muqayyad ìyẹn ni wípé ìṣe títóbi fọ́lọ́run ètò ṣe pé àtúlẹ̀ táà mọ̀ ṣe ní gbogbo àsìkò àti èyí ṣe wípé a padà dínkù tó bá yá àtàkbírù mutlak èyí táà mọ̀ ṣe ní ojú ọ̀nà tó gbòòrò òun ní gbàtà bá ti bọ́ sí inú oṣù ìdòrè ìjà tó ti kúkú yájọ tí òjò tó ń bàbí jọ alárùbá yìí àábọ̀ sínú ẹ̀ ìjọ yẹn tàbá ti bọ́ sínú ẹ̀ gbàrà báyìí láti magribu yẹn èmi pé tàbá ti bọ́ sí yóò láwọ̀ ìdòrè ìjà tàbá ti bọ́ sínú ẹ̀ abẹ́rẹ̀ Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illa Allahu wallahu akbar Allahu wàlìlà ìlhàn àmọ̀ṣe gbólóhùn lọ àárọ̀ ni ọ̀sán ni alẹ́ ni àmọ̀ṣe inú yàrá wa ni inú gbòsó wa ní ibi tẹ́ ni àmọ̀ṣe gbólóhùn kódà wọ́n sọ nínú ẹ̀gbà wa kan wọ́n ní Abu Huraira àti Ibn Umar ọ̀dẹ́lẹ́wà nìhùnmá wọ́n máa méjèèjì ní àsìkò yìí wọ́n máa jáde lọ sọ́jà wọ́n máa láwọn tó pé àwọn yóò máa gbàgbé àwọn akọ́ àmà gbé tó lórí aláwọ̀ apá sáà bá tó wọ́n ṣe àwọn òṣèkiri àwọn òṣèkiri tó bá tó bá tó lòdò lẹ́yìn ìjà ẹ̀sẹ̀lẹ̀ abẹ́rẹ̀ tẹ̀síìrù tàhàmìlì wọ̀ tàhàmìlì eléyìí ni àtẹ̀síìrù àlùmọ̀tìlá àwọn sọ di kiri àtẹ̀bír àlùmọ̀kọ́yà àwọn sọ tẹ̀bír yẹn àwọn sọ di ẹ̀yìn àsìkò àsìkò àwọn ìrọ̀wá tó mọ̀túbà àwọn ọ̀rọ̀ ọ̀ràn yẹn àwọn àmọ́ ìṣe tẹ̀bírù yẹn nígbà náà tọba kí wọ́n súnmọ́ ìtàn a ṣe tọba kí lórí ìtàn a ṣe tọba kí ásìrì ìtàn a ṣe tọba kí mẹ́gbẹ̀mí ṣáì a ṣe ilé a ṣe títí ọjọ́ ìyẹn ni pé lẹ́yìn ọjọ́ kẹwàá 13 14 ọjọ́ kẹwàá 11 12 13 ìyẹn tí ọjọ́ mẹ́ta tó tẹ̀lé ọjọ́ tá a dúra ìyẹn tí ọjọ́ kẹwàá a ṣe tẹ̀bírù a mọ̀ sí inú àwọn ọjọ́ iná tó tó túnmọ̀ sí pé a fi ọjọ́ mẹ́rin a fi ṣe tẹ̀bírù al-muqayyad a fi abẹ́rẹ̀ Allahu akbar Allahu akbar a mọ̀ ṣe ní gbogbo gbà bákanáà àsọ́dàpọ̀ nínú iṣẹ́ olóore tá ń ṣe nínú gbòlìgíjà tí a fẹ́ mú kámọ̀ ṣe ìtọ́rẹ àánú kódà wọn tó kéré jù kíyàn gbìyànjú bó ṣe fífí náà ló kéré jù nìyẹn ní gbìyànjú pé nú ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí mo fẹ́ yọ èlò kan lẹ̀ láti kí ni láti fi ṣe ìtọ́rẹ àánú torí pé tó ṣe ọlọ́sàn ni pé العمل الصالح إن أحب إلى الله من هذه الأيام العشر من ذي الحجة ṣé ló ní kò sí ọjọ́ kan tó lóore tí èèyàn máa ń ṣiṣẹ́ tọ́lọ́mù balẹ̀kọ́lá mọ́ nífẹ̀ẹ́ sí iṣẹ́ náà ju ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ta ń sọ yìí lọ so kí a ṣe àsọdàkọ ká ọjọ́ mẹ́wàá yẹn fifty fifty naira fifty naira yẹn times fifty èlò ni yẹn náà ṣé five hundred naira kọ́ yẹn ni ẹ̀hẹ́ bóyá mo fifty naira lé ẹni tó ní 100 naira mo target 100 naira ẹni tó ní 1000 naira so àtọ́lá ti ní àǹfààní àwọn ìjọsìn báyìí ká mọ̀ràn júmọ̀ ẹyọ kan gbogbo ẹ̀ kágbèjú àti kékeré àti kó lápapá mọ́ra ẹni tí fíyàn bá ní àsìkò yìí wọ́n tó bá lápò tó lẹ́bi ṣe sọ́dákọ̀ wọ́n tó ní bàtà tó lò mọ́ tó rẹ́nìkan tó bùkátà sí bàtà

àwọn nǹkan báyìí a lè fi mọ́ ara wa lọ́wọ́ wọ́n bá tó níjẹ̀lá mí àtọ́ lò títí pé onáwọn ikú àti fún wọn tó ní fílà bóyá fílà ń pọ̀ lọ́dọ̀ ẹ fẹ́lò mi wọ́n tó níjàbù fún yàn àbáwọn mí aṣọ ní ẹnu bí akọ tí bí ìfẹ́lò máa fi ṣètọrẹ àánú fáwọn mọ́lá àtiwọn àsìkò yìí àsìkò sọ́dákọ̀ bákan náà eléyìí ó ní àwọn iṣẹ́ mẹ́wàá yìí àtàwọn míì tàbámà bí kìráàtù kùrán àti àfikàrò oníranran káṣínáfílà káṣítà àjú ìbádàlá abọ́tórí agbami àhàmíyàtú Eidul Adha kí ni pàtàkì ọdún léyà tí wọ́n ní kí àwọn ìpínlẹ̀ tó wà ní Eidul Adha mafhumuhu wa akamuhu kí ni àwọn àgbọ́yé wa lórí ọdún níyá tọ́ni tafẹ́ ṣe kí làwọn àdájọ́ tó rò mọ́ ọdún léyá tí àfẹ́ṣe tó pé ọdún léyá tá ń sọ yìí náà Idul Adha ọdún òdúnra in tó gbajúmọ̀ nínú gbólóhùn wọn ni ká sọ pé ọdún léyá ọdún léyá bàbá tó múyàn nígbò lẹ́yìn wá sọ pé ọdún léyá kò ní ti gbọ́yé àbí yóò ti gbọ́yé Idul Adha ọdún òdúnra àmúlọ́dọ̀ wọn bíbá kí tó yí àwọn èèyàn tí ó rẹ̀ nìká pé ní kí ni ọdún iléyá ẹ̀yìn tó láàájá kí ni àgbọ́yé wa lórí rẹ̀ eléyà láti máa ṣe tẹ̀jìdìdù ìrànra ilé tí lórí àwọn kíníwọ̀n bó jẹ́ pé àsìkò yìí ó bọ́ wa wípé ó ní ọlá jùlọ nínú àwọn ọjọ́ ilẹ̀ ayé ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ látòrí ọ̀kanú àwọn òjíṣẹ́ ọlọ́run anábì Ibrahim alayhi salatu wa salam àti ọmọ rẹ̀ tí ń ṣe anábì wa Ismail alayhi salatu wa salam ọlọ́run àìkẹ́lá kó yọ́nú sí àwọn méjèèjì ìṣẹ̀lẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ tó kún wá máa bè lọ́wọ́ agẹ́gẹ́ bí mùsùlùmí ọdún tẹ́ ìṣe ìgbà kí ni tó ń ṣe ẹ̀pẹ̀rẹ̀ ní kílẹ̀ fi ń ṣe àwọn oṣù mẹ́rin tó máa ń yan gẹ̀mí wá lórí àwọn ọ̀pọ̀ tọ́lọ̀ láti lọ́wọ́ ti sàánú wa kò sí nǹkan tá a ṣe àbúkáṣe kí ni kárí ìtọ́ka fún kan náà ẹni kúrò yẹn báyìí kó lọ sí súrátù sọ́fà súrátù sọ́fà súrà ẹlẹ́ẹ̀kìlú náà Al-Qur'an súrà 37 súrà 37 pàlọ́gbé láti àyà 112 àti àyà 102 tó fi dé 112 àárí ìtẹ̀lẹ̀ yìí nínú ẹ̀ kí ni ìtẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọlọ́ọ̀bà nìkọ́lá ó tọ́lẹ̀ tẹ̀lẹ̀ náà láàrin anábì ibrahim aláìsọ́láṣì ọ̀sọ̀lá anábì ibrahim ni a máa gbókú wá ẹnukùnú rẹ̀ pé òun ni bàbá àgbàgbọ́ látara àwọn iṣẹ́ mèremère tọ́lọ̀bà nìkọ́lá tó fi òṣìṣẹ́ lọ́bà tó fi ṣe látara àwọn àdánwò lálá tọ́lọ̀bà nìkọ́lá tó fi dán anábì ibrahim aláìsọ́láṣì ọ̀sọ̀lá ọlọ́ni wà yí títú tàbí àìdòwà ìmọ̀ rọ́bù hù bí kẹlmáàtì fàtàmàhúnnà kọ́ọ̀lá ìní já ìlú kàlínáàtì ìmáàmàn kọ́ọ̀lá wọn min tóbi ìyáti kọ́ọ̀lá láyà náà lù áhàdì zọ́mìnì nùsọ́tù bàkọ́rà ọlọ́ni wà yí títú tàbí àìdòwà ìmọ̀ rọ́bù hù bí kẹlmáàtì ẹran tí bàtà fàtàmàmúnà ọlọ́run lórí ìdánwò àdánwò tá a gbé fún yẹn ó yege pẹ̀lú ẹ̀ ọlọ́run torí pé ó yege kọ́ọ̀lẹ̀ ìnìjà ìlú náà sí ìmáàmà ọlọ́run ni a látara yege tó yege lórí àwọn ìdánwò tá a fún ẹ̀ a sọ ẹ́ di aṣíwájú fún àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn iṣẹ́ ni ànábì bọ̀rọ̀ ní àwọn ìtọ́rọ̀ tí wọ́n kọ́lá iṣẹ́ ló ṣe débẹ̀ iṣẹ́ tó fi gba níwájú ọlọ́run

kò sẹ́ni kankan tó náà bá ní pẹ̀lú òṣòro fún láyé ìwá ní kò sẹ́ni tó náà òṣòro fún àbẹ́ tó bá ní òun òǹtó lókù aláìmoore èèyàn náà ń pè bẹ́ẹ̀ ọlọ́run ní kí láti parí ìdẹ̀ra ìdẹ̀kùn ẹ̀ wa lórí pàtàkì jùlọ tó tún wọ́n ṣe wá ní mùsùlùmí ìṣe ní mùsùlùmí ilé òwe ńláńlá ni ká mọ́ ìyàyọ̀ ọ̀pọ̀lá lórí ẹ̀ ọlọ́ba àníkíọlá dá ànábì Ibrahim alayhi salatu wa salam ọlọ́ba àníkíọlá dánwò látara àdánwò yìí náà àárín àwọn olùsẹ́bọ́ lọ́lọ́ba àníkíọlá ti òjíṣẹ́ ọlọ́ba yìí sí ó yege jáde láàrin wọn bàbá rẹ̀ ló jẹ́ ọ̀gá pátápátá fún àwọn agbére tó fi ń ṣe òòṣà wọn òjíṣẹ́ ọlọ́run tó ti bẹ́ẹ̀ náà ó dá ọlọ́ọ̀bà àdíkíọlá mọ̀ ó wá ọlọ́ọ̀bà àdíkíọlá ó sì jìnà gbogbo ọ̀tà tí wọ́n ṣe lára tí wọ́n fẹ́ fìyà jẹ wọ́n dá mẹ́jọ wọ́n ju àlọ́dí Ibrahim aléìsànláàtìwọ̀sánláà wọ́n jù sínú náà náà yà náà كوني بردا وسلاما على إبراهيم وعرض به كيدا فجعلناه من الأخمرين ọ̀rọ̀ ni apainá láti pé ìrẹ́ná kú ní bábdánì bí nǹkan tí wà tútù wà sàlámàn kò sí nǹkan àlàáfíà aláìbọ̀rìn fún ìbọ̀rìn pàtí àwọn akónitẹ́sí tó rán sàlàyé inú ọ̀rọ̀ wọ́n yẹn ní bábdánì bí nǹkan tí ó tutù wọ́n ní iná ẹwà di ìgbà tó ju anábì Ibrahim sínú náà iná wá di nǹkan tó tutù débi wípé ọlọ́run tètè sí gbólóhùn kejì kún pé wà sàlámà ó wá di nǹkan àlàáfíà torí pé tọ́lọ́wọ́ bá ti sàlámù tí tútù tí yóò bá tún ṣe anábì Ibrahim léṣe wọ́n ní nínú ásàrù kan wọ́n ní amújáde náà anábì Ibrahim pé gbogbo ọjọ́ ilé ayé òun àsìkò tó ń gbádùn jùlọ àsìkò tó wà nínú mẹ́rin àsìkò tó ń ṣe kí ni tó ń wà nínú náà yẹn lòún gbádùn jùlọ kó dàgbà di pé kó mọ jáde mú ẹ̀wọ̀n kó ló náà ni bí a fi àdánwò ayé kàn kí lọ́wọ́ balẹ̀kọ́lá yí padà sí fún ọlọ́wọ́ balẹ̀kọ́lá yí sí sàlámù fún ọlọ́wọ́ ni wọ́n pèsè pẹ̀lú di òkú náà lọ́wọ́ so irú adánwò nìyẹn lọ ìwọ́n kojú lé ní tọ́nà ọba àríkẹ́lẹ́ ọ̀ká báyìí tí wọ́n sọ̀rọ̀ ẹ̀rì dàkúdà ẹni tọ́nà ọba àríkẹ́lẹ́ kẹlẹ́ ìfún onírin ta ní àwọn ìfọ̀rọ̀ ìlànà ìfọ̀lá àkùnrọ̀fọ̀lá pábánbárì nínú àdánwò tọ́nà ọba àríkẹ́lẹ́ látúwájú ṣe fún onígbàtọ́nà kò tètè bímọ ìgbà tí ó padà bímọ ó ṣe pẹ́ẹ́pẹ́ títọ́nà ọba àríkẹ́lẹ́ ẹlọ́dún súrátù sọ́fà yìí súrátù sọ́fà ayà 37 ọlọ́mà àdìgbẹ̀lá ní falamma balada máa ustaad qala ya bunayya inni ara bil manami anni asbahu fanzur madha tara qala ya abat if'al ma satajiduni insha Allah min as-sabirin ọlọ́rin falamma balada máa ustaad ìgbà tó di pé ọmọ Ismail torí pé fàǹfà ń bẹ àwọn Yahudi náà ń kílẹ̀mù wípé ìtàkù ni àmọ́ náà bá ní kọ́lá yanjú ọ̀rọ̀ yìí fún ọ́nà Al-Qur'an àárí tọ́nà bá ní kọ́lá ti pàrà yanjú ẹ̀ nínú súrà yìí náà ọlọ́dúnbà tọ́mọ yìí dàgbà pẹ̀lú ẹ̀ tó di pé òun náà tó jú bó ń wọ́n jọ ń jáde kọ́ọ̀lẹ̀ ya bunayya òjíṣẹ́ ọlọ́run ìdọ̀rọ̀ yìí sọ tó bèèrè ọmọ mi ìní àrọ́ fi mọ̀lẹ́ ní àmì à mo máa rí lójú àlá mi wípé mo ń ju ẹ̀ fáńdùn máa dà àtàrọ̀ à wòye tí ń tí mo rí yìí nínú ọ̀ràn mi ó sọ mẹ́ wípé òun rí lójú àlá wípé òun dù láti fi ṣe ìjọ ìfọ́nà ó wá bèèrè lọ́wọ́ ẹ̀ pé fáńdùn máa àtàrọ̀ à kí lórí tí ń tí mo rí májẹ̀mú kan bẹ májẹ̀mú tó bẹ̀rẹ̀ wípé aláàwọn òjíṣẹ́ ọlọ́run wà àyòrò wà àyìnú ìwọ́n náà lọ sọ pé ìgbà tí mo sùn tí mo lálàá mo wá jí àbú ọlọ́run fún ìgbà tí méjì mọ́dẹ̀ ẹ̀wọ̀ àbí ọlọ́run kí n akọ́rọ̀kúnmùlà títẹ́ òkè ń ṣe tàbálàlà dáadáa ilé látọ̀dọ̀ ọlọ́run alhamdulillah tó bá lọ́la burúkú látọ̀dọ̀ ṣàìtọ́nù ní má bẹ̀rù mọ́kànlẹ̀ dìdàkúdà alátọ̀lẹ̀ ní ìdàkúdà wípé nítorí àlátó láyúbẹ̀ tí wọ́n ojúmọ́lé káàkiri eléyìí ò bọ̀ rí bẹ̀ òjò lọ́ni tàbálàlà burúkú náà gùn ní ṣàìtọ́nù ìmí fi ṣàìtọ́nù ni tó fẹ́ dàbò wa màmá láwọn òjíṣẹ́ ọjọ́ pé alátàwọn òjíṣẹ́ bá táǹgbà fún wọn ní wáyé so ilé ìlú kẹlẹ̀ sẹ́rọ Ibrahim alayhi salatu wa salam ó wá ń sọ fún ọmọ rẹ̀ Ismail pé à ah, mo rí lójú àlá pé mo ṣe kí ni mo du ẹ̀mú fẹ́ ṣe ìjọsìn fọlọ́ fáàdùn náà dàtàrọ̀ fún tí mo rí yìí kí ló rí ti kí lè ti ti ọmọ rẹ̀ fún bàbá rẹ̀ fọ́ọ̀lá ìyá àbà ó ní ìrẹ́ bàbá mi ìfà àlùmọ̀ tó mà ṣe ń tọ́nà wọn bá mi lápò pẹ̀lú láṣẹ sàtàjìdúdì insha Allah min as-sabirin pẹ̀lú ògbọ́lọ́wọ́ bá mi lẹ́nu tí ó ṣe sùúrù mi ò ní já pátá pẹ̀lú òfin ọlọ́run pẹ̀lú àti ọlọ́run in tó ṣẹlẹ̀ sí bàbá àtọmọ ònílé ọlọ́run bá ní kí ọlọ́run tẹ̀síwájú nínú ayà tó tẹ̀lé ọlọ́run mi falamma aslama wa tallahu jàdí nígbà tó ní pé àwọn méjèèjì ju wájú tẹ̀lé ẹ̀kọ́ ọba àlékè ọlá tí wọ́n ṣe tá àti gbé òfin ọlọ́run wọ́ta ilá àwòrẹ̀ jàbí wọ́n wá gbé ànábì ismaili ibrahim ànábì ibrahim ó wá dojú ànábì ismaili ó dojú ẹ̀ kọlẹ̀ láti ṣe kí ni láti du ọlọ́run ní wà dẹ̀ àwọn àyà ibrahim pé ah ìrẹ́ ibrahim kọ́ńtọ̀ láti tẹ̀lú ìyá ó ti mú àlá rẹ̀ ṣẹ lóòtítọ́ àti lóòrò iná kẹ̀dáàrí kàdáàrí fi mọ̀ sí ní báyìí làwọn ọlọ́run bá ìkíọlá lámọ́ ń tẹ̀sán rí fáwọn tó bá ṣe dáadáa iná ha àdàlẹ̀ òwò ìbàlá ni táwọn isi pé ṣé wàá lè tán ara kìíní àbò orílẹ̀ ṣe ó fàdáìnáhù bí zíbi in àbíl àwọn arọ́pọ̀ ọmọ rẹ̀ tàbí kó pàyẹ àwọn arọ́pọ̀ rẹ̀ pẹ̀lú kínú pẹ̀lú ẹran wàtàràkìná àléyìí fi àfìrí fàdáìnáhù bí zíbi in àbíl arọ́pọ̀ ọmọ tàbí kó pa a fi ẹran kan fi dógbò ìrọ́pọ̀ ọmọ náà wọ̀tàlákìnà ààrẹ yìí fi àkàrí awájé kí ọ̀rọ̀ dáadáa tánà bí Ibrahim tó ṣe ajé kó máa ṣe àtẹ́bọ́kù sórí àwọn àrọmọdọ́mọ tí wọ́n lè máa rántí ẹ̀ lórí kíni lórí tó ṣe yìí ọlọ́run sàlámù nàrà Ibrahim aláfi ọlọ́run fún ọba Ibrahim kazalika medicine mọ̀sílẹ̀ báyìí la ṣe máa ń san ẹ̀san fún àwọn ẹni rẹ̀ innahu min ibadina al-mu'minin Ibrahim tẹ̀rí nínú àwọn ẹrú rẹ̀

sàmọ́lì ní tíra àwọn yahudi wọn wọ́n yí kìí yẹ padà wọn wá sọ fún ẹgbẹ́ ìdí fọlọ́mà bálàdà máa hù táyà nígbà tí ọmọ yẹn tó dàgbà pẹ̀lú rẹ̀ àwọn ni ọmọ tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ lásìkò gbà náà tó dàgbà pẹ̀lú rẹ̀ torí pé Ismail nígbà tó yá ìyàwó Hajar ó gbé ṣe ìrìn àjò lọ sí Maka tó wá kú Zara ìyàwó abẹ́bẹ̀rẹ̀ tí ò ti ni tí ò ti tàbáwo ìtàn yẹn a rí pé ọmọ ọ̀dọ́ ànábì Ibrahim lọ́lọ́mà àdìgbọ́lákàrà àkókò ṣe kí ni kò bí ma tó yẹ wọ́n tí ẹ sílé ní òtí ṣe kí ni kò tí ìrọmọ bí tó wà tàà ṣe kí ló máa méjì ṣe ìrìn àjò wọ́n lọ sí ìlú maka wọ́n lọ dúró síbẹ̀ eléyìí ni àwọn ìṣẹ̀lẹ̀ tó padà ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tàwáfù ni ìṣẹ̀lẹ̀ sáyù um, ni tàbá àti márùwà gúlé ìbẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ so ọlọ́run ní dẹ̀yìn dẹ̀yìn apadà wá ṣe kíni àwọn tún ọmọ mi fún òun ní kíni ìsáàkọ́ dárúkọ ẹ̀ pàyànàpá nínú àkọ́hàn ọba ṣàdùnáwó bí ìsáàkì nàbí yẹ̀mínà sọ́lẹ̀ ẹ̀yìn na ìrìnà wá fún níro ọmọ kan tí ó jẹ́ nínú àwọn òjíṣẹ́ ọlọ́run ọmọ rẹ̀ tó ṣe ìsáàkì torí pé mẹ́nu nínú àwọn adarí tí àwọn tí ó ṣe mùsùlùmí yẹn wọ́n fi mọ́dá wọn lóhùn pégà ní wọ́n wọ́n máa ń dúró ẹgbẹ̀ lọ́wọ́ pẹ́ta ni wọ́n ń dú ẹran yẹn fún wọ́n máa sọ bẹ́ẹ̀ ìbádàlá nínú ẹ̀kọ́ wò lárí kọ́ nínú ọ̀rọ̀ ìtàn Ibrahim alayhi salatu ẹ̀kọ́ àkọ́kọ́ tó bá pa wá gbogbo ẹni jẹ́ tó bá pẹ̀lẹ̀ ẹ̀mí mùsùlùmí tí ó bá tí ó bá tí rí ẹ̀mí ẹ̀jà lógún débi pé tí wọ́n sọ ní kọ́lá ńlá ìtọ́nà ọba ní kí ọlá sọ ní kọ́lá rọ̀sùn tí ó ń ṣe ọlọ́run bá ní kí ọlá sọ nílé tí ó tí rí ìfẹ́ inú rẹ̀ tẹ̀ mọ́lẹ̀ débi pé àti ọlọ́run bá ní kí ọlá ní kó máa lékè lẹ́mí rẹ̀ àárú èèyàn báyìí ó sì bọ̀rọ̀ ṣiṣẹ́ lágbègbè eré ní táwọn òjíṣẹ́ ọlọ́run bá yìí tó ṣe ọlọ́run bá sọ lára lá ó rẹ̀ lára tó ń ju ọmọ ó dẹ̀ sọ fọ́mọ̀ ẹ̀tẹ̀kẹ́tẹ̀ tó ti juwọ́lẹ̀ lọ́mọ ẹ̀nà ṣìkiri lọ́mọ ẹ̀nà juwọ́lẹ̀ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì darí lágbègbè àsọ́dù àdàtọ̀ àtìlá ìṣẹ̀lẹ̀ àrọ́bí Ibrahim àti Ismail àti Ismail ìṣẹ̀lẹ̀ méjì jẹ́ kó tọ́ka fún ó jẹ́ àríkọ́ lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí pé gbogbo ẹni tí ó bá rí ìlànà ọlọ́run ojú ọ̀nà ọlọ́run táǹtọ̀ yìí lẹ́yàbújá mi lọ sọ́bọ̀ abọ̀rọ̀ kó ìtànpè ní sùúrù abọ̀rọ̀ kó papọ̀ mọ́ ẹrù wa abọ̀rọ̀ lè ṣe sùúrù torí pé ìtọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe tí ó máa náà lójú láti ṣe àmọ́ ẹ̀ àwọn nǹkan ní ò ní lára ẹbọ̀rọ̀ kíkí ni ẹbọ̀rọ̀ lè ṣe sùúrù lórí ẹ̀ gbogbo ẹ tí wà lè ṣe sùúrù kò lè tẹ̀lé òfin ọlọ́run àtọ́bùrọ̀ látọ̀ àtìlá nítorí ẹ̀kọ́ fún ọ̀rẹ́ mi pé ya ada ifa alimati omar tẹ̀tẹ́gì dúró insha Allah òmìnira sọ̀bìrì ṣe tọ́mọ̀ màlìkọ́ sùúrù sùúrù lè fi tẹ̀lé òfin ọlọ́run ẹ tí ò bá ní sùúrù kò yọ kí mùsùlùmí zuri asiri mọ́tò bí ṣáì ìwé ẹ̀lẹ́kẹ́ ń fẹ́ wo ẹyá kájọ ogun ẹ̀pá pọ̀járe ẹni àkíkọ̀ ló jọ lọ́rọ̀ bá lójú pẹ̀pẹ́ ìṣàmùsí ni so arikọ́ nínú ìtàn Ibrahim àti Ismail pé aláti jẹ́ oní sùúrù èèyàn agbọ́rọ̀ fi sùúrù báwọn èèyàn lò agbọ́rọ̀ fi sùúrù lò pẹ̀lú Ọlọ́run àríkọlọba tó dáwà lórí kíni lórí àwọn àṣẹ tó pa wá bákan náà àtẹ́kìyà abọ̀rọ̀ ṣetán àti ṣìkiri àti lè sacrifice kò tí ń tẹ́yẹ ní tí ò bọ́rọ̀ lè jùúlẹ̀ fọ́lọ́wọ́n bá ọba àríkẹ́ ọlá láti lè fi ṣèjọ́ ti fún eléyìí tí wọ́n pè ní àtẹ́kìyà sacrifice ẹni tó bá lè ṣe sacrifice kò lè ṣe kiri kò ní lè ṣe ẹ̀sìn ẹ̀wọ̀n ìjọba ní wọ́n fi ah owó ni màá tó mọ́tò wá sí ibà yìí ó ah, láti fẹ́ owó owó ni màá jẹ́ kúkú lọ fi jẹun kò ṣe sí kíni kò ṣe tá àti lè ṣe àtẹ́dẹ́yà kò lè ṣe sacrifice àníkò fìtọ́lọ́ ẹlẹ̀ kò gba tọ́lọ́run bá ní kí ọlá ìyẹn láti ṣe kí ni ó láti lè ṣe ń tá ń pè ní àtẹ́dẹ́yà sacrifice náà láti lè ju ti ọwọ́ ẹlẹ̀ kó lè gbẹ̀yìn tọ́lọ́run bá ní kí ọlá tó pa á láṣẹ lé lórí torí tọ́lọ́run bá ní kí ọlá náà lọ́ba tó dáa so eléyìí ó jẹ́ nínú àwọn ẹ̀kọ́ tàríkọ́ bákan náà wọ́n nínú ọ̀kan nínú àwọn ẹ̀kọ́ tàrídìmù nínú ìtẹ̀mí anábì Ibrahim àti Ismail ó náà ní ìyá òsúnna sayyidina Ibrahim àwọn yẹ Ibrahim lórí kíni lórí ẹran tọ́lọ̀ balikọ́lá fi rọ́pò ọmọ rẹ̀ tó dú torí pé tọ́lọ̀ balikọ́lá sọ fún wa ní wípé wa tarakna alayhi fil akhirin fil akhirin ìlànà rẹ̀ yìí àwa fi ilẹ̀ fáwọn tí ó máa bọ̀ lẹ́yìn rẹ̀ kí wọ́n lè bá a máa rántí rẹ̀ so ìlànà Ànábì Ibrahim alayhi salatu wa salam òun làwa náà ṣe kíni là ń ṣe láti tún ṣe gbogbo gbàkígbà wọn gbogbo pé ọdún ìdúnrán dé ọdún iléyá dé ìlànà yìí là ń ṣe kíni ìlànà yìí òun là ń yè eléyìí tó ṣe pàtàkì fún wa ni ọlọ́run àlejò ọ̀sán ní sọ́ọ̀tù hajj ọlọ́run yá yọ ẹ̀dín náà àmọ́lù mo pẹ̀lú gbà gbódòdó ẹrù kárù ẹrù kú fọlọ̀ wà jùlù ẹ forí balẹ̀ fọlọ̀ wà àbúdó rọ̀ bákùn ẹjọ́ ti fún ọba làálẹ́kùn وافعلوا الخير وما كده لكم تفلحون كلمة جري وجاهدوا في الله حق جهاده ẹgbìyànjú ẹsàpáfẹsẹ̀ sí ojú ọ̀nà ọlọ́wọ́ba wẹ̀ṣtàbákùn ọlọ́wọ́ba àríkẹ́ ọlá ló fi sàkíní mẹ́ta وما جعل عليكم في الدين من حرج àwọn náà bá ní tọ́lá ààfi kí ní kan ní lára nínú ẹ̀sìn láàgbé fún yìí ní lẹ́ta àbíkùn Ibrahim eléyìí ni ojú ọ̀nà bàbá ńlá yín ànábí Ibrahim wọ̀sàmákùnlé mùsùlùmí na mìkọ́kùnlé ọ̀fì hàdà eléyìí náà bá ní tọ́ láti sọ ní mùsùlùmí láti gbà tó ti pẹ́ síwájú láti gbà tó ti pẹ́ so ìlànà ìlànà àwọn ẹni ìsíwájú wa ni nínú ọdún ìdúnra táàdúnra táàdúnra fún ọlọ́run ọba ọba àríkíọlá ìbádàlá eléjì oyé wa pàtàkì ìta ń torí ẹ̀ ṣe ọdún iléyá ọdún ìdúnra táàdúnra tọ́wábẹ̀ lọ́wọ́ pé ọdún tẹ́ mọ́ ń dú ọ̀rọ̀ ìrìnàjò kí ló tẹ́ fi ṣe a lè tọ́ka wọn sínú àlùkò hàn àkọ́kọ́ ìlànà ọlọ́run bá lékè ọlá lórí àwọn òjíṣẹ́ ìwájú rẹ̀. Tọ́mátà lòjíṣẹ́ náà ní alóníwá ìbòrán máa ní sọ́lá ìwọ̀ sọ́lá. Ìgbọ́ ló wà elébẹ̀rù Al-Qur'an tí wọ́n ti sọ fà ẹlọ́ka fún wa láti àyà 102 dé 112. Báyìí bó ṣe fi ìlànà yìí lẹ̀, òun náà ni Anábíwá Muhammad sallallahu alayhi wa sallam, Anábí náà gbà ó dẹ̀ kọ́ wa níṣe. Eléyìí náà làwọn ṣe títí nígbà yóò fi parẹ́ eléyìí nínú ọ̀nà tí ń gbà dáhùn ẹ̀ lórí lé pàtàkì ọjọ́ yìí a rí àwọn ẹ̀kọ́ tí ọjọ́ yìí lórí kíni tó ti fi wà tẹ́lẹ̀ bí mùsùlùmí ẹgbẹ́ àdàdà àwọn àdájọ́ wo òun ló wá so máa ẹran tá ní kájú àti ọdún tá fẹ́ ṣe àti àwọn ìgbà tó rọgbà yíká àsìkò yìí إليه àkáàmù wà áwùl àdáàbù al-udhiyah ẹ̀rọ tààrí kájú àwọn àdájọ́ tó rọ̀ máa ọdún tààrí ká ṣe àwọn àdájọ́ tó rọ̀ mọ́ ọdún báwo la ṣe ń ṣe ẹ̀mọ́ àdàlọ́ tó gbé àwọn àsìkò yìí àsìkò tààrà fẹ́ fi wá ojú rí ọlọ́run tó bùkátà sí pé ká ṣe kí ni ká ń pẹ̀ kìí ṣe kákan dídí mú ẹran kátó ẹran mọ́lẹ̀ à ó rí ẹran yẹn múje tóbi níta lóní wàhálà ní mo lẹ́ran yẹn láti gbogbo àdúgbò èkó fi dókèdè lẹ́kọ̀ọ́ sí ẹran tó ní gbogbo àdúgbò yìí ẹran mi tóbi bàjẹ́bàjẹ́ tó bá gba ẹran yẹn mú ó lè lù ṣeléṣe o àti ẹ̀bẹ̀ lọ nínú ọ̀nà táwọn yẹn ṣé ń ta ní ká torí ẹ̀ ṣe ọdún ìrẹ̀lẹ̀ ìkàlá kìí ṣe torí ẹ̀ ìyẹn lábọ̀rọ̀ mọ̀ nípa àwọn ẹ̀kọ́ tó rọ̀gbà yíká ẹran tàríká pa abọ̀rọ̀ nímọ̀ nípa àwọn ẹ̀kọ́ tó rọ̀gbà yíká àwọn tàfẹ́ pẹran bákan náà àwọn ẹ̀kọ́ tá a fi ń bá ọdún tàríká ṣe ẹ̀kọ́ tá a fi bá a lò torí pé aláwọ̀ àbáníkíọ́lá tó jogun fún wa rẹ̀ eléyìí ní kanu látòrí ṣùrùtù àlìmọ̀dọ́ì àlìmọ̀dọ́ì òun ni ẹni tó fẹ́ pọn

أن تكون نية في نفسه بأن يتقرب بها إلى الله سبحانه وتعالى ما جمع خطاب بنتبقنا ọ̀rọ̀ ma bẹ láyìnyàn wípé ẹran tí mo fẹ́ pa yìí mo fẹ́ pa taqarruban ila Allah subhanahu wa ta'ala mo fẹ́ pa lẹ́ni tó ṣe pé mo fi wá ojú rí ọlọ́wọ́ ọba ọba àlékè ọlá واتباع سنة رسول الله صلى الله عليه وسلم أتني دليل سنة نبوة محمد صلى الله عليه وسلم gbogbo ẹnikẹ́ni tí wọ́n fẹ́ pẹran àní ọ̀pọ̀ ọmọ abẹ́lẹ́mì wọn ni wípé àwọn fẹ́ pẹran èyí nítorí àṣẹ ọlọ́run bá fi kíọ́lá ìjọ sí lọ́fẹ́ fi ẹran yìí lọ́fẹ́ fi ṣe nǹkan ní ọ̀pọ̀ ọmọ abẹ nínú báyà wa àti wá gbọ́ pé ẹ̀yẹ bàbá lágbájá ni ò fẹ́ràn a ti wá gbọ́ ẹ́ àwọn tó ṣe wípé àwọn ni láńlọ́dù kìíní tí pé àwọn ni mágàjí ìlú wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóyè ọlọ́wọ́n mọ̀ jẹ́kẹ́ inú ẹ̀bẹ̀ ń kélẹ̀ kódà nínú ta gbọ́ mo ti rí ah, ah, o tó pé tóun gbọ́ ni wípé ẹ̀kọ́ bá ti pẹ̀ràn kò gbọ́dọ̀ sọ́ọ̀bà nítorí ẹ̀rọ tí wọ́n sọ pé à ẹnu ọ̀bẹ ò gbọ́dọ̀ délẹ̀ káwọn sọ ní ilé ìyẹn ti fún òtòrí tọlọ́run o ẹran ta ní kápá yìí ìyẹn bọ̀rọ̀ láníyàn gbogbo ẹni jẹ́ fẹ́ pẹ̀lú pé òun fẹ́ fi ṣe ìjọ ìfọ́lọ́run òun àbọ̀tẹ̀ máa pé ìdájọ́ tó ń bẹ lórí ẹran súnà tó mọ̀ ákàdà súnà ta kàn nípa nìyẹn pé súnà kan tó ṣe pé ó ṣe ọlọ́run òye má ṣe é laysat biwajiba kìí sí ọ̀ranyàn wá pé ọ̀ranyàn dandan dandan fẹ́ tí ò rówó àtúkò táwọn owó tó lọ ṣe kí ni kò lọ bá àṣẹ bẹ́ẹ̀ torí pé ẹnìta ní ká pàyọ́ náà bá nìkan sọ pé láyé ànálẹ́lá à lòhùnmù à wàládìmà hùhà wàlákì ìyànà lòhù àtàkùwà rẹ̀ kù ọlọ́nà àwọn olóhùn àbùkátà sí àbùkátà fẹ́ ran ara ẹ̀rùn tàbí ẹ̀pa ẹjọ́ rẹ̀ kò sí tàbí ṣe wọ̀n láti rí ẹ̀rọ ìlú wá tẹ́kù ọ ní nǹkan níta àbùkátà sí náà ní ìpayọ ọlọ́run tá a fi náà ẹ̀rọ tún bẹ nínú àwọn ọ̀rọ̀ wọ́n sọ táwọn abálẹ́nu àwọn àwọn bàbá bàbá wọn máa ń balẹ́nu wọn wọ́n ní òjò torí pé òjò yẹn yóò wá ṣe kí ni yóò wá kó àwọn ẹ̀jẹ̀ ẹran yẹn yóò wá kó gbogbo ẹ lọ alẹ́kùnmùlà ńlá ilé o òjò sínú májẹ̀mú ọdún iléyá ọdún iléyá ọdún yìí òjò yẹn rọ̀ gan olọ́dún kan tí òjò rọ̀ ọdún àkọ́tún tó kọjá òjò rọ̀ bẹ́ẹ̀ sì ni òjò tó rọ̀ àyè òjò rọ̀ láwọn àyè mi ṣé àwọn ààyè tó jò ti rọ̀ ní ọlọ́run fẹ́ràn sí wọn àwọn tí ó rọ̀ ń bẹ̀ kọ́ àwọn yẹn wọ́n lọ́rùn tọ́lọ́run wọn a rí pé ọ̀rọ̀ ìsọkúsọ lásán òun ọlọ́run ò ní kankan ṣe pẹ̀lú tá ní kápá ní bẹ́ẹ̀ lòun ò ní òun sọba òun ní táwọn gbádùn pé áà ah, ní kó pẹran ó sì pẹran tábà pẹran náà tàbí àwọn fi ṣe tí wọ́n máa ń pin láàrin ara wa jẹ náà ni. sọ àwọn nínú àwọn tó ṣe pé àwọn tí èsè mùsùlùmí tí wọ́n ní àdìẹ ọkàn burúkú yẹn ni à ah, ẹ̀rẹ́ wọ́n máa ta ẹ̀jẹ̀ ọmọ yẹn lẹ̀ wọ́n máa pẹran lẹ̀ ẹ̀jẹ̀ yìí wà pọ̀ gan ó ní òsà kan tí wọ́n ṣe wọ́n ní ẹwà rúgbà mi tó jù bá rọ̀ òjò yìí wà tọ́ gbogbo ẹ̀jẹ̀ yẹn ó ń sọ̀rọ̀ sí kàábà mi kàábà wọn ní wọ́n máa mú àwọn tẹ́gbà múlẹ̀ irọ́ fún àwọn fúnra wọn ẹgbẹ̀rún tá a pa àwa náà láti kí ni àwa náà là ń jẹ tó gbé ẹnikẹ́ni tó bá fẹ́ pẹran àníyàn tó bọ̀rọ̀ máa bẹ́ pẹ̀lú wọn pé òun fẹ́ fi ṣe ìjọsìn fún ọlọ́run bá dé kíọlá ọba tí ó dáhùn ẹlẹ́ẹ̀kejì anáwó ìdá dákàlẹ̀ ayé àmúlà áṣír lẹ́yà òfin ṣàárín ìwà ọ̀dọ̀fin ìṣe à gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ pẹran tó ní láníyàn kó wọn pẹ̀ràn irú àwọn èèyàn báyìí wọ́n ní a ṣe ní súnà nínú àwọn ìlànà onífúnrú èèyàn báyìí tó bá ti di ìgbà àkọ́kọ́ nínú ọjọ́ tó ti wípé ó jẹ́ ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù tòlè níjà títún níjà bá ti di ọjọ́ àkọ́kọ́ inú èèyàn báyìí kò láǹfààní àti ṣe kíni àti gẹrun àti gé kaná àbí àti fáàkà kan nínú àwọn ọmọ ara rẹ̀ kò láǹfààní rẹ̀ rárá bóòlù ilé ti jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní anọ́rin sálàmà anàbí sallallahu alaihi wasallam kọ̀ọ̀lá wọ́n ní ṣọ́rọ̀ sallallahu alaihi wasallam ní ìdá dákàlẹ̀ tí láṣù wọ́n nígbà tí mẹ́wàá àkọ́kọ́ sùzùlì ìjà tó bá wọlé wà rọ́dà àdúkù máa ń lò dáì sẹ́nìkan ní káfìrí tó fẹ́ pẹran fàlàyà mọ́ta ní ṣàárí wọ́bẹ̀ṣàrí ìṣe àti irú èèyàn báyìí kò bọ́rọ̀ mú kankan nínú ara rẹ̀ bẹ́ẹ̀ ni bọ́rọ̀ mú kankan nínú àwọn nǹkan náà lára rẹ̀ wọ́n mú kankan kú ẹni tó fẹ́ pẹran kò láǹfààní àti gẹrun kò láǹfààní àti fárun kò láǹfààní àti fárun abíyá kò láǹfààní àti fárun abẹ́ bẹ́ẹ̀ ni ò láǹfààní àti gé kaná torí kíni afẹ́kú máa bẹ ní ààyè tó pé tangiliti torí pé ó fẹ́ bẹ ní ipò mímá láti lè fi ṣe ìjọ́sìn fún ọba tó dáa àwọn mí ni àátúmọ̀ kọ́tẹ̀ pẹ̀lú àwọn tó ń bẹ ní àjì orígbogbo àwọn tó ń bẹ ní àjì ìgbà tó bá ti gbé aṣọ ara ní gbogbo àwọn kí ní ti ṣe kí ni ó ti dèwọ̀ fún wọn wọn lè gẹrun wọn wọn lè gé ìkànnà wọn kódà wọn àbọ̀rọ̀ pa nǹkan abẹ ní lásìkò náà tó bá ti gbé aṣọ tó bá ti gbé ara ní wọn tó ń pè ní ara ní wípé tó bá ti wọ aṣọ ara ní wọn àwọn obìnrin aṣọ tí wọn pẹ̀lú jìlbábò wọn ṣe ni wọ́n wọ̀ bẹ́ẹ̀ eléyìí wọ́n gbé eléyìí láti ilé àyè rìkọ́ tàbí wọ́n léṣe kìrọ́nù ní wọ́n fi ṣáájú kìrọ́nù ní àwọn fíkẹ́ tàmọ́túrù ní gbogbo àwọn kìní wọ̀nyí lórí ìdájọ́ wọ́n ní sọ àsìkò yìí afẹ́fi ṣe déédé àwọn tó wà ní náà àwọn tó wà ní àmọ́ àwọn wọn ìdájọ́ yìí ló mú gbogbo àwọn ẹgbẹ́ yìí pé wọ́n fẹ́ pẹran wọ́n náà tó ti pé wọ́n fẹ́ pẹran kò bá wọn wí ìmọ̀ àtọ́ bá wọn yẹn wípé wẹ́l mi rò wípé èèyàn kan wà ní wa tó bá láǹfààní àti pẹ̀mọ́ tí ò fẹ́ pẹ̀mọ́ àbí àmọ́ tó wà kùn wípé agbára ò sí àbí náà kí ni tó sọ fún wa pé lásìkò tá à ń bẹ nínú ẹ̀ títí dí àsìkò yẹn kò lè bá gbára a jẹ́ pé nínú káà lè bá àkókò àgbà náà kí ẹ náà láníyàn kó fẹ́ pẹ̀ràn láti láníyàn kó fẹ́ pẹ̀ràn lọ́rà kódà mọ́ ti kíni kó máa ṣiṣẹ́ tọ̀ àmọ́ àwọn tó ṣe pé wọ́n ń bẹ lábẹ́ èèyàn tó ṣe pé wọ́n pẹ̀rọ fún wọn kọ́ irú àwọn ilé ìdájọ́ ìrùn wọn irú obìnrin tó ń bẹ lẹ́yìn abẹ́ ọkọ ọkọ ẹ̀ ló pẹ̀rọ táwọn olóòrùn ṣe kí ní ìdájọ́ ìrùn wọn wà ilá wọ́n pé obìnrin náà fẹ́ dá pẹ̀rọ fún rẹ̀ ni àmọ́ pípẹ̀rọ ọkọ ti ṣe kí ní àsìkò yìí tó bá ti di ìgbẹ̀rẹ̀ yìí jẹ́ ọjọ́ àkọ́kọ́ wọn láǹfààní àti kò ní ara wọn bákan náà nínú májẹ̀mú fún ẹni tó bá fẹ́ pẹran o ní pé tó fẹ́ o ní pé irú èèyàn báyìí ni ó pa ẹran rẹ̀ ẹ̀ pé irú èèyàn báyìí ó kí ni ni ó pa a lè wà kára iṣẹ́ yìí fún torí pé àfáà ní olè ládìẹ pa adìẹ kò ní dápa torí pẹ̀lú ní kò lè rẹ́jẹ̀ lójú mo mọ̀ ìran sí pé tó bá ti ń gbóòórùn ẹ̀jẹ̀ báyìí ojú ọmọ sùn ni tó bá lè rẹ́jẹ̀ ń báyìí adákú kò sí nǹkan kan tẹ́ẹ̀fẹ́ fi wẹ̀ yóò dákú ni àwọn obìnrin yẹn nínà tó bẹ nínú ṣe oríṣiríṣi bẹ́ẹ̀ nínú àdámọ́ arínú ẹ̀ náà nínú ọkùnrin ó ṣe pé ni ní kò lè dábì ẹ̀pa ábìlì tàti ẹ̀ràn ẹ́ ẹ ọ̀bẹ lọ́rùn ẹ̀mí kan lẹ́gbà yẹn bẹ́ẹ̀ la nínú àwọn obìnrin wá tó pé wọ́n gbóyà gidi gan àwọn máa o ògbólógbò ni wù mí o yóò ju ẹran yẹn kíákíá mọ̀ṣálà tó bá àwọn máa àwọn obìnrin níbẹ̀ wà tí wọ́n láyà dáadáa sọ̀rọ̀ àmà dẹ́dẹ̀ àdẹ̀mọ̀ fún wa ní àdámọ́tọ̀ tó ẹni tó fẹ́ pẹran afẹ́ ó tọ́ òun ló dáa bó ṣe pé òun yóò du ẹran yẹn fún rẹ̀ àmọ́ tí wàá lè du ó lè wà kálẹ̀ èyí pé kó yan èèyàn kan kó mọ̀ ṣe kí ni kó mọ̀ dúró rà wọ́n ní tó wá tó fi ń dájú pé ẹni tó yàn kó bá dúró ẹni kó ní kó wà ń bẹ̀ láti kò tẹ́lẹ̀ kékeré tẹ́lẹ̀ ìyẹn ń dúró ẹ̀rọ náà torí pé a rí nínú ẹ̀gbọ́n àdìkànlábọ̀dọ̀ adams rọ̀jẹ́lẹ̀ àdìgbóní ضاع النبي صلى الله عليه وسلم بقبشين أملحين قرنين ذبحهما بيده وسمى وكبر ووضع رجله على صائفيهما sọ́rọ̀ ìyáàrùn ìmọ̀lẹ̀ kó ní oúnjẹ ọlọ́run ó ju ẹran fúnra rẹ̀ kàbùṣẹ́ ìmì ní ẹran àgbò méjì àmùlàáyé ní ẹran tó ṣe wípé ó ní àwọ̀ funfun tó pọ̀ akọ̀rọ̀dẹ́ ìmì oníwò ńláńlá méjì wọ́n ní ìdàgbà àmùmá bìyẹ́sì ìtàfẹ́ mú bẹ́ẹ̀ rẹ̀ oúnjẹ ọlọ́run ó ju ẹran yìí pẹ̀lú tani fúnra rẹ̀ ni eléyìí bàtàkì bákan náà wọ́n nínú májẹ̀mú tàbátúrí tààrí lára tó fẹ́ dúró ọ̀nà ní pé aláyẹ̀bí ṣe àn mílò sórí àpọ̀ jùlọ òbíà ẹni tó dú ẹni tó fẹ́ pẹ̀rọ yìí kò bọ́rọ̀ tá nǹkan kan lára ẹran rẹ̀ kò bọ́rọ̀ ṣe kíni kò bọ́rọ̀ tá nǹkan kan lára ẹran yẹn yálà àdúwájú púpọ̀ pa ní àríwá àdúwá pátá nígbàtà wọ́n ẹ wọ́n fádìẹ̀ lára ẹran yìí wọ́n fádìẹ̀ ilé báyìí lọ tàbá yìí láà torí bẹ́ẹ̀ ó rọrọ̀ fún kankan kúrò lára ẹran náà dépò wípé wà wá ta nǹkan náà káì ìrọ̀lẹ́ ìkúrọ̀ ṣe kí ni kò bọ́ lọ sẹ́lẹ̀ sí ẹni tó fẹ́ ṣe ẹni tó fẹ́ eléyìí ni àwọn shurut ìdájọ́ tó ń bẹ pẹ̀lú ẹni tó fẹ́ pẹran ìyẹn ni àlùmọ̀dọ́ ìyù ẹni tó fẹ́ pa ẹran sọ ẹni bẹ́ẹ̀ pẹ́ran àkọ́kọ́ gbọ́dọ̀ láníyàn pé torí ọlọ́run ní bẹ́ẹ̀ pẹ́ran òun ṣe ń torí nǹkan kan mí bákan náà irú yìí báyìí tí ìtòlè yìí jàmbá ti wọlé kò gbọ́dọ̀ mú kankan kúrò lára rẹ̀ yára arun ni àbí ìkaná ni gbọ́dọ̀ fà kankan irú yìí afẹ́kù kíkí ni kó pa ẹran yẹn fún rẹ̀ tó bá pẹ́ran yẹn kọ́ra ní afá ti wọlé nípa ní ẹni tí ò ní kápá tó lè jẹ́ pé ó mọ̀ tó ní lọ́wọ́ ni tó lè ya owó rẹ̀ náà ẹni tó máa ń pẹ̀rọ lórí ẹ̀lú owó yíwá fẹ́ gbowó ẹ̀kú wá ń gbà tó lè ya owó tó fi rẹ̀ rẹ̀ láti dánwò yẹn padà wọ́n ní báà lẹ́yìn sí nígbà tó ti kíni tó ti ṣú ọ̀fún wípé owó gbogbo owó dẹ̀ ti kíni owó lòó ẹran padà ó lè yáwó ó lè fi rẹ̀ ó lè gbẹ̀rẹ̀ yẹn láwìn báà lẹ́yìn sí lódì òun bàbá di pé ó ti rí rẹ̀ lẹ́nu ẹ̀ pé òun dà padà bákan náà tó fẹ́ pẹ̀rẹ̀ ó rí pé òun ń fi ọwọ́ ara òun fi ta ààrẹ náà ká sì má ta nǹkan kan lára ẹran yìí eléyìí ni àwọn májẹ̀mú tó de àlù ẹni tó fẹ́ pẹran ó wá ku ẹran tá a fẹ́ pa ṣòrótù àlùkòdìyà àlùkòdì ó lè wá ní àlùkòdìyà a lè pè ní àlùkòdìyà kódà tó lè pè ní dọ̀háyà gbogbo àwọn orúkọ báyìí òun náà ló bá ọ̀rọ̀ yìí ló bá a lọ tó lẹ́yìn bàbá ti mọ ẹni tó fẹ́ pẹran àwọn mọ́jẹ̀mú tó dé ó mọ̀ sí pé kásùmọ̀ mọ́jẹ̀mú tó dé ẹran tá a fẹ́ pa náà torí pé kí nípa nípa pa yìí ìjọsìn la fẹ́ ti ṣe ìlà ti pè ní ìjọsìn ó máa ń ní àwọn ọ̀nà tán làkalẹ̀ fún akágbà ṣe bẹ́ẹ̀ ló bọ̀ ní àwọn mọ́jẹ̀mú tó dé ẹ ṣe báyìí ẹ má ṣe báyìí agbègbè yìí náà nínú àwọn ọ̀nàta tó ti wípé àbọ̀rọ̀ fún ní fúra láláì lẹ́kọ̀ọ́ nípa èlé náà ni fa ṣùgbọ́n tó láwọ̀ èyí tó jẹ́ mọ́jẹ̀mú àkọ́kọ́ ìyá nínú ẹran tá a fẹ́ pa òun náà ni mo ṣe wípé àrùtẹ̀kùn náà mímbà ìmọ̀tìlà àrùn alìmọ̀ àrùn májẹ̀mú àkọ́kọ́ lórí ẹran tá a fẹ́ pa á ń tẹ̀kúnà ní bahimatil an'am al-ma'rufa èèyàn ni wípé wọ́n jẹ́ wípé ẹran tó ń dawọ́ mẹ́rẹ̀ẹ̀rin délẹ̀ tí ó kìí ṣe ẹran àdìjàwara tó wọ́n fa ẹran ní ìyá ni ìrùpẹ́ gbọ́mìyẹ ẹran tó ní ká pa bahimatul àwọn ẹran òun ló pè ní bàhí mọ́tòlá náà òun làwọn ẹran tó ṣe wípé ẹran ọlọ́wọ́ mẹ́rin tó máa ń dọwọ́ mẹ́rin nídélẹ̀ tí wọ́n ń ṣe ẹran abìjàwàrà ẹran lápẹ̀lẹ̀ abìjàwàrà ẹran tó fi pé ó máa ń jẹ ẹran mi ìlànà ìbára pé carnivorous animal yẹn ni pé gbogbo ẹran tó bá ti ń jẹ ẹran míì kìí tẹ ọ̀rọ̀ tàbí kíkí ni tàbí fífa ríyá bákan náà wọ́n bọ̀rọ̀ jẹ́ ọ̀nà lọ́wọ́ mẹ́rin kí ló tó fi níbẹ̀ ẹjẹ́ ọ̀rọ̀ suratul hajj aya 34 suratul hajj aya 34 ọlọ́pàá ní gbọ́lá ní walikulli ummati ja'alna mansaka liyadhkuru isma Allahi ala ma razaqahum min bahimatil an'am fa ilahukum ilahun wahid فله أسلموا وبشر المخبتين ọlọ́run bá ní kí ọlá ní wọlékúlé òmìnàtì gbogbo ọkọ̀ kan pátá jàálìnà mọ́ntaka gbogbo wọn pátápátá la fún ní ètò ọ̀nà ìṣe ìjọsìn wọn gbogbo wọn la fún ní ètò ọ̀nà àti ìjọsìn wọn àwọn ẹni wọ̀nyí nínú àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ta fún ní ètò bí ṣe ọjọ́ ní ta fún wọn láyé kó lè máa orúkọ alẹ́mọ̀rọ̀ lórí tó rọ̀ wọ́n lọ́rọ̀ in tó fi nínú ni ní bàrí nínú àwọn ẹranko torí pé àwọn aláwọ̀ àwọn ẹranko fún wọn tó a ṣe ìlànà tó ṣe wípé wọ́n fi fáwọn ọlọ́run nínú ìlànà ìjọsìn náà olóòlà ní kí wọ́n máa fi ẹran tààrọ̀ fún wọn kọ́ máa fi ṣe ìjọsìn fún àwọn ọlọ́run bàríkẹ́ ọlá tọ́lọ̀ màríkọ́lá dárúkọ láyé ó ní alámọ́rọ̀ látọ̀ ọ̀hún ní ń bà so tọ́bálọ́ ní gbogbo àwọn díkẹ́ ìbábátá bà yí martin anahan tó tí wọ́n àwọn ẹranko ọlọ́wọ́ mẹ́rin tó ń dọwọ́ délẹ̀ tí wọ́n kí ń ya so tó bá rí báyìí eléyìí kó ọ̀pọ̀lọpọ̀ ó kó ẹ̀sìn sínú nínú ẹ̀ àwọn ìmọ̀dó oko àwọn hippopotamus oko sínú àti àwọn ẹran míì náà bákan náà ní àwọn ẹni tó ṣe wípé àwọn ẹni tẹran àbìjàwàrà ṣé gbogbo àwọn ẹran yìí náà la lè fi ṣe la ṣe ádíhá tàbí kájú ni kàlá kò rí bẹ́ẹ̀ tàbí ó tún sàlàyé lè fún wa anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam bá yí mọ́tò láàrin hàn àwọn ẹran tó ní àwọn fi dúró oúnjẹ ọlọ́run bá rí kí ó dá wa lẹ́kọ̀ọ́ lórí ilé ó ń ṣe taari sọ àwọn ọ̀rẹ́ tá fi dúró mẹ́rin náà ni wọ́n mẹ́ta ni wọ́n lójú kíkà mẹ́rin ni wọ́n lójú àlàyé àkọ́kọ́ nínú ẹ̀ ó ní àlè ìbìlù ẹkẹ́jì ní albakọrù ẹkẹta ní alganam alìlú oníkíni rakúmí ẹlẹ́ẹ̀kẹ́jì oníkíni albakọrù màálù ẹkẹta ní alganamu ẹranlé alganamu yìí òun wá fún tọ́nà méjì ganamu ó lè jẹ́ àgbò ó dẹ̀ lè jẹ́ ewúrẹ́ ganamu lè jẹ́ kíni ó lè jẹ́ àgbò ó lè jẹ́ ewúrẹ́ tó bá jẹ́ pé àgbò ni àgbò náà pín sọ́nà méjì a ní àgbò àti kí ni àgùntàn àgbò lápọ̀ àgùntàn ní abo tó bá jẹ́ pé ewúrẹ́ ni ewúrẹ́ náà pín sọ́nà méjì ewúrẹ́ àti kí ni òbúkọ akọ ni ewúrẹ́ abo ni òbúkọ tó lágbègbè yìí tá a bá túlẹ̀ lójú ọ̀nà tó gbajúgbajà a rí pé àwọn ẹ̀ta lè fi paléyá àmì ìlú ràkúnmí a lè lo alìbákọ́rù màálù ẹlẹ́ẹ̀kẹta ní àgbò ẹlẹ́ẹ̀kẹrin ní ewúrẹ́ ẹlẹ́ẹ̀kẹrin ń kọ́ àgùntàn ẹlẹ́ẹ̀kẹfà ń kọ́ òbúkọ sọ̀pọ̀táwọn fún bàtàlà yẹ fún wa mẹ́ta ní wọ́n tàbà dárúkọ fún wa wọ́n tàbà pé àlébú àgbákọrú wọ̀lì Ghana so Ghana mú ìlópin sí ọ̀nà ní mélòó kan so eléyìí ni tó yé wa mẹ́rẹ̀ẹ̀rin tó ń ṣe ọlọ́ọ̀bà ní kọlá tó kà fún wáyé eléyìí náà ní ta bọ̀rọ̀ gúnlé lórí wọ́n lè pè téèyàn lè mú ẹ̀sìn kó fi pa iléyà téèyàn lè mú ẹ̀sìn kó fi pa iléyà láà kò lè ṣe pèsè pé ọ̀rọ̀ wà láàrin àwọn afáàtà dáhùn ràkúnmí eh, àti àgbò àti ewúrẹ́ ilé ni májẹ̀mú àkọ́kọ́ májẹ̀mú àkọ́kọ́ náà ni wípé kó ṣe wípé àtẹ̀kúnlẹ̀ ní ìgbàgbìmọ̀ ìlànà àlùmàrúfà kó ṣe wípé àwọn ẹran tá a lò ó ní àwọn ẹran ọlọ́wọ́ mẹ́rin tó ń dọwọ́ délẹ̀ tí wọ́n ń fa ẹran níya ẹlẹ́ẹ̀kejì nínú májẹ̀mú fún ẹran tó òun náà ni àǹtẹ́bùlọ́dà àti ìnú àlùmàdún àlùmọ̀ọ́tẹ́bàrù kó ṣe wípé ẹran yìí ó tó àsìkò ọjọ́ orí tó ṣe pé ṣẹ̀rí àti ìgbà wá láyè ká lè pa wọn ìtọ́tùmọ̀ sí ní pé àkọlé dédé kí ẹran kan mọ́lẹ̀ àti ká ni ká mọ ọjọ́ orí ẹran náà eré náà ṣe kí ni ó ṣe pàtàkì májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì ni kí ni ìdẹ́lẹ̀ rí bẹ́ẹ̀ wọ́n ní ọ̀rọ̀ ìwá látọ̀dọ̀ jábìrì oníkọ́nà rasulullah sallallahu alaihi wasallam la tabtaghu illa mufsidna ọlọ́ṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó ní la tabtaghu illa mufsidna ẹ̀ẹ́bọ̀rọ̀ pẹ́ẹ̀rẹ̀ kan láti fi ṣe ẹran ọdún léyá ìlà mùsínà àyàfi ẹran tó ṣe wípé ó ti dàgbà ó ti dògbó mùsínà ni ìlà àyà àṣùrà alaykum fàtẹ́sbà òjásà àtẹ́mìnà dọ́hàrì àtọ́ pé èèyàn wá gbé yín ẹ̀ẹ̀wá ní kápá ẹ̀rẹ́rẹ́ mí tẹ́lẹ̀ lò ẹ̀lẹ̀ wá lè lo jáde átúmínà dọ́hàn àdọ́hàn òun ní àgbòdọ́ ní kápá tó jáde ní tó bá gbé kò tí ìtó àsìkò àtàlàyé ẹ̀fọ́ra wa so mùtínà yìí òun ni ẹran tó gbọ́ wọ́n ní kí ni ìtumọ̀ mùtínà ó ní àtàníyù àtàníyù àtàníyù ni ẹran tó ṣe pé ó ti gbó ó ti tó àsìkò pípa ó ti ní ẹni ọ̀gàn àwọn àfáàkọ́wà ní pé ẹni ọ̀gàn méjì lókè méjì ń sálẹ̀ wọ́n nígbà tí ẹran bá ti tó àsìkò yìí ó ti ṣe kí ni ó ti di mọ̀tínà ó ti tó ẹran tó tó pa ìgbà ọdún ìṣẹ̀lẹ̀ sí àdìbákọ̀rù ó bẹ̀rẹ̀ látòrí àrí ìbùlù ràkúnmí tẹ́lẹ́ká pa ọdún mìíràn àbọ̀rọ̀ pa ràkúnmí ràkúnmí ó tó ọdún mìíràn ká ló lè pa wọ́n ní yóò tó ọdún márùn-ún ràkúnmí tá fẹ́ pa ó bọ̀rọ̀ kí ni ó bọ̀rọ̀ tó ọdún márùn màálù ń kọ́ màálù bọ̀rọ̀ tó ọdún mélòó ó ń bọ̀rọ̀ tó ọdún méjì gbáko lẹ́yìn màálù ló kan kí ni ewúrẹ́ ewúrẹ́ bọ̀rọ̀ tó ọdún mélòó òun náà bọ̀rọ̀ tó ọdún méjì lẹ́yìn náà ló kan àgbò wọ́n ní kí ni àmùtínà ti àgbò àgbò bọ̀rọ̀ pé ọdún kan orí àgbò ní ìyapa inú àdára àwọn fámi ní àtàlí yíò ti àgbò yálà ó lè jẹ́ oṣù mẹ́fà àwọn kan ní oṣù mẹ́jọ àwọn kan ní ọdún kan gbáko so àwọn ọmọ bá pa mọ́jẹ̀mọ́lẹ̀ ti jù wípé wọ́n bọ̀rọ̀ ti tó ọjọ́ ọdún wọn tí ó jẹ́ ọdún tàbí ṣíkíní tí wọ́n ti dí ipò ogbó láti lè pa wọn ràkúnmí jẹ́ ọdún ọdún mélòó mo pé màálù jẹ́ ọdún mélòó ọdún méjì àgbójú ọdún mélòó àgbójú ọdún mélòó mo wọ́n gbé sínú ẹ̀bá rẹ̀ ni sọ ewúrẹ́ ajé ọdún mélòó ọdún méjì fún ọgọ́rọ̀ tàbí ara wọn eré tó lọ tó bá fẹ́ pẹran ó láti ṣe ìwádìí eré ìṣe pàtàkì àwọn tó mọ̀ ń pa ẹran wọ́n mọ àwọn gbígbó ẹran ọdún bá túmọ̀ ní pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n mọ̀ pa àgbò tó àgbò á ti tètè máa ṣe kí ni a tètè máa dé ipò ogbó tó torí ẹ̀rọ sọ pé tiẹ̀ ó lè jẹ́ ọdún kan àwọn àfáà mi ní ó lè jẹ́ ọdún mẹ́jọ mi ní oṣù mẹ́jọ mi ní oṣù mẹ́fà pọ̀ èyí tó tẹ̀wọ̀n jù dáadáa tó fi rẹ̀ gbà pé kí àdúrà yìí kí ni kò jẹ́ ọdún kan àwọn bá gbé ràkúnmí ni wọ́n kọ́ àti màálù wọ́n ní èèyàn mélòó èèyàn méje wọ́n lè dìrọ̀ máa ràkúnmí àbí màálù ẹni pé kọjọ dáwó kọjọ kíkí ni kọjọ fi pa ràkúnmí àbí màálù yẹni pé àwọn èèyàn méje wọ́n lè jọ dáwó láàrin ara wọn kan bí ṣe خاليا أو سليمة من العيوب المانعة من الإجزاء بها yẹn tó kọjú pé àwọn tá a fẹ́ pa yìí ó mórí bọ́ kúrò nínú àwọn àlébù tó ṣe wípé ó lè mú ẹran náà pẹ̀lú àwọn àwòyù àwọn àlébù tó máa ń bẹ ẹran tó ṣe pé ó lè sọ ẹran di in tí ò tọ́ ká àwọn kan náà kàn oríṣi ọlọ́run sallallahu alaihi wa sallam ó sàlàyé eléyìí fún wa kí ní àlàyé oríṣi ọlọ́run sọ fún wa tọ́bá wọn ní àtúnmẹ́nu ànàsáyé wọn ní oríṣi ọlọ́run sallallahu alaihi wa sallam ó ní arba'atun la yajdina fil adahi oríṣi ọlọ́run ní ẹ̀rí àwọn ìran márùn kan kò lẹ́tọ̀ọ́ ká ṣe kí àkọ́kọ́ ni ẹran tójú ẹ̀dà yàmì ẹran tó fọ́ lójú kan kò wọlé yá ẹran tó ṣe kí ni tó fọ́ kan yá ó ṣe ní ojú tó ṣe tó dà gbogbo ẹ̀ báyìí pé a ah, eléyìí ojú ẹ̀kan ní kò ẹlẹ́ẹ̀kejì wẹ̀lìmọ̀rídọ̀ àìbẹ́yìnú mọ́rọ̀dùhà ẹran tàbí tó ń ṣàárẹ̀ ẹran tó ń ṣàárẹ̀ tí gbogbo adọ́ ẹ̀rí wọ́n mú dé ó wá ń dọrùn kọ́lẹ̀ báyìí ó jòkólẹ̀ tó má ta ń pàtó lé dìde kí ẹ̀rọ bẹ́ fi ṣèjọ ìfọ́nà tó mẹ́rin báyìí kò wọlé yá ó rẹ ẹran yẹn ṣùgbọ́n bá ti pé ẹran yìí ó ti jẹ́ ẹran aláàárẹ̀ kò wọlé yá bákan náà wẹ́l àrùjáhù àlùbáyìrò zálùrùhà ẹran amúkun ẹran kí mo pé ẹran amúkun ìyẹn ni pé ẹran táa ni wípé ó ń tátẹ́rìn ẹran tó ń tátẹ́rìn ẹ̀wọ́n ìwà ọmọkùnrin pé amúkun ẹrù ẹwọ́ wọn ní òkèlè ń ẹran tó ń tátẹ́rìn gbárí pé bí arọ tọ́má ti síwájú a ní pé wọ́n ṣe tamilege wọ́n ti báyìí tí ìrìn lọ́dí ṣèjọ fọ́lọ̀ kàlá kò tọ́ bákan náà wẹ̀lkàfírọ́ tún lẹ́bí lẹ́rù tó kí ẹran tó ṣe wípé ó gbẹ débi pé àwọn náà ti pé ẹran yóò ní mùdùmùdù lára lúra ẹran báyìí kò ṣe sí ni òwòléyà tó mẹ́rẹ̀ ni wọ́n ló ṣe ẹran tọ́lá wà ní ìwòtọ́lá ó kà fún wa péjọba ti rí lára ẹran ẹran náà ṣe kí ni kò àwọn mímọ̀ ti ṣe pé àfọwọ́fà wa ni wọ́n sára ẹran àfọwọ́fà wọn bá ara ẹran ẹwùn pẹ̀táwùn yẹn ń dánwò pẹ̀lú àwọn ẹran sí pé kí ní yẹn ni ìbàjẹ́ yẹn bẹ̀rẹ̀ ẹran lọ́nà tó kò ṣe ti bẹ̀rẹ̀ kí ní ẹjọ́ ń pẹ̀rẹ̀ àmẹ́kẹ́ wà yọ ìwọ ẹran yẹn wọ́n wà ti kíni wọ́n wà tó kùmọ́ wà ti gíbọ̀ wọ́n àwọn ti gbára wọn wọ́n ní ẹran wọn ṣe kíni wọ́n ń jà orí yẹn ló kú tó di wípé tó di pé káwọn ẹmọ fi ẹran tó wọn fi kanra wọn ìyẹn aburú yẹn sì ó ti wá lágbára gan débi wípé àwọn èèyàn ń ba àdámọ́tọ́lọ̀ mo lẹ́rọ nǹkan ní àdúgbò ọ̀dọ̀ níbẹ̀ mọ́ pẹ̀lú ní kọ́rọ̀ tẹ́lẹ̀ bá rí ewu kí yóò mọ̀ kí rí báyìí ó fẹ́ kàn ní kí ń sàdámù ẹran yẹn nìyẹn àmọ́ ti bá àdámù ẹ̀jẹ̀ lórí kí ni wọ́n fún ẹran yìí nígbó kúrò àwọn ọ̀dọ́ pé wọ́n ti fún kokéèrè àwọn yẹn tún kò lórí ìyẹn wọn fún àwọn ẹran ní àwọn abẹ́rẹ́ oríṣiríṣi tó ń pé ó lè ṣe kí ni ó lè bá àgbó dáadáa ẹran míì wà wọ́n pè ní kílà mo gbọ́ pé wọ́n ẹnìkan sọ rẹ̀ bẹ́ẹ̀ látàrí kíni wọ́n ní ẹran yẹ ẹni tó ní ó kan ẹni olówẹ̀ ó kan pa ìyẹ́ wọn mà àwọn náà ni wọ́n tẹ́rẹ̀ yẹn ráì ọtí fún kan ó wá fẹ́ tú okùn lẹ́sẹ̀ ẹran yẹn tó bọ́jú wá sórí lọ lẹ́yìn wá fi ó tẹ́sì fún ni ẹran yẹn sọ́kàn rẹ̀ tẹ́ pé kí ní díẹ̀díẹ̀ ní aburú ìbẹ̀rẹ̀ ní tí wọ́n ní klọ́bù káàkiri wọ́n ní wọ́n tó wọ́n ní round lover àwọn olólùfẹ́ ẹran wàláì àwọn ẹni wọ̀nyí ìyá round killer ló yẹ kọ́mà pè wọ́n torí pé wọ́n ń ṣe aburú pẹ̀lú àwọn ẹ̀dọ̀ ọlọ́run ẹran ní wọ́n ti bá wọ́n fún ní abẹ́rẹ́ orí ó ní orúkọ tó máa ń gbà àwọn abẹ́rẹ́ oríṣiríṣi yẹn wọ́n ní nǹkan tó bá fún ọ ní abẹ́rẹ́ yẹn ìwú ẹran yóò wú wá ìmí tó máa fún ọ ní abẹ́rẹ́ yẹn egungun ẹran yóò ṣe kí ni yóò lé àwọn ilé ìfún ní àwọn ọ̀bàjẹ́ oríṣiríṣi tí wọ́n fi àwọn ẹranko wọ̀nyí tí wọ́n fi ń dánwò tẹ́lẹ̀ ìlú tọ́lọ̀bà ní kọ́lá pàwọ́ láti kàlá kò rí bẹ́ẹ̀ àfi ká má dákẹ́ ká má kìlọ̀ torí pé ìbàjẹ́ aburú díẹ̀díẹ̀ ló máa ń bẹ̀rẹ̀ tó bá gbìnà ya tán apá ẹnìkan kò ní ka má eléyìí tó ti gbìnà ya sí ó ti gbìnà ya wọn máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀tì wọn máa bẹ́ẹ̀ lórí ẹran tí ẹ pé à ní ìgbà kan ní àsìkò tẹ àpáta mẹ́rin àti kìnnìkọ́ ni torí kí wọ́n bẹ̀rẹ̀ sí ní jà láàrin ọjọ́ méjì táwọn èèyàn lè jáde torí pé ẹran champion ó bẹ̀rẹ̀ nǹkan jà wọ́n wá kẹran champion wọ́n kẹran ẹ̀yẹn pa ẹ̀yẹn bá bínú owó kan fi bẹ́ẹ̀ tí wọ́n ní kò tí kìnnìkan òjò náà ṣe yẹ́lẹ̀ fi kan yẹn bá ibẹ̀ náà nìjà ti bẹ̀rẹ̀ wọ́n bá mọ́tò jẹ wọ́n fún láti lé àwọn èèyàn orí jáde torí kí ni torí kí wọ́n fi ẹran méjì wọ́n fi bá wọn jà gbogbo àwọn tá a jẹ́ òbí ẹni ká mọ́ kìlọ̀ fọ́rọ̀ wọn wa àwọn tó pọ̀ níbi kìíní ìwà láàyè àwọn mùsùlùmí látàrẹ wọ́n sọ ẹran ní ìwọ̀n kọ́ nídàkúdà tó máa mú ẹran ní ìwà alẹ́ran tó pé nígbà tó bá fi jà tán ẹran yẹn gan yóò wá di ìdàkudà ẹran ìmí wọn ti fún ní drug wọn fún ní gbó wọn fún ní abẹ́rẹ́ wọn fún lóríṣiríṣi ẹran yóò wá mọ owó bọ́ọ̀ràn yóò di ìdàkudà ẹran ṣé eléyìí tọ́lọ́ bàríkẹ́lá tó pàwọ́ láti ẹ̀sán láàrín ọ̀rọ̀ pàwọ́ láti ìwé ilé so ẹran tá a fẹ́ pa ọgbọ̀rọ̀ jẹ́ ẹran tá a rí pé yóò ṣe kí ni yóò jẹ́ ẹran tó lálàáfíà tí ò ní ní àwọn àbàwọ́n ta kàkalẹ̀ yìí abáwọn ní tó ju àwọn àbàwọ́n yìí lọ in tó jẹ́ eléyìí ni májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹrin tó ṣe pé òun náà ni májẹ̀mú gbẹ̀yìn táàrí lára ẹran ta fẹ́ pa àtẹkùn náà iyá tó gbà ó ìwá sí àlùmọ́ àdàṣẹ́ràn ó ṣe wípé àsìkò tá a pẹ̀ràn yìí yóò jẹ́ àsìkò tí ṣẹ̀rí aláàkalẹ̀ fún akápẹ̀rẹ̀ ọdún òye kó ti ẹran bọ́ kó ti ọ̀rẹ́ bọ́ lọ́rùn kò ní àkílódé òní tètè pàtẹ ní kalẹ̀ ní torí pé wàhálà ọdún máa ń pọ̀ máa ní kí n palẹ̀ mi à súyà ní kí ẹran súyà nìyẹn ẹran súyà ìyẹn ó ẹran ọdún kalẹ̀ síwájú eléyìí láti tọ́ pé ní àlùwàtí àwọn àjẹ ṣẹ́ràn àsìkò tó ti pé tí ẹ̀rí àlà kalẹ̀ fún wa ó wá di àárọ̀ ọjọ́ ọdún ká tó múra ní à jí n sáré pẹ̀rẹ̀ yìí ká tó lọ sí yídì pé yídì ní ọjọ́ ti lọ tó bá pẹ̀rẹ̀ yẹn ṣáàtúláhà ẹran tó pa yẹn ẹran pẹpẹ ni ó alẹ́ àsìkò la máa ń pẹ̀rọ ọdún léyà àsìkò la máa ń pẹ̀rọ ọdún léyà òun náà ni àsìkò tí wọ́n bá ti kírun yí bì tán àsìkò tó bá ti kí ni tó bá ti kírun yí bì tán àdúgbò ìmọ̀mù ti dìlọ́ ti àwọn àwọn àwọn ti kírun tó bá ti kírun tán báyìí àti láǹfààní àti ṣe kí ni àti máa pẹ̀rọ àwọn mí amina abúlọ́ríkà tó ṣe kútùbà rí èyí tó tẹ̀wọ̀n jù náà ní wípé ìgbàtà pẹ̀lú ìgbà tó máa ti kí ìdì tán torí pé ẹni tó bá wù ilé dúró láti gbọ́ kútùbà ẹni tó bá wù lè ṣe kí ni wọ́n lè máa lọ sí ilé so àtìkò tá àpẹẹrẹ tó ń gbé kalẹ̀ fún àyè òun náà ni àtìkò tó ṣe wípé àtọ́lá ti kírun ayé ìdì tán aláǹfààní àti pẹ̀lẹ̀ ní ọ̀nìtẹ́n tápẹ́ ní yọ́mù náà àti àwọn àyáàmù tẹ̀ṣírí ọjọ́ mẹ́ta tó kù lẹ́yìn ọjọ́ ìyẹn ní 11 12 13 11 12 13 zulhijja àwọn ọjọ́ lápẹ́ ní kí ni àyáàmù tẹ̀ṣírí àyáàmù tẹ̀ṣírí àyáàmù ọjọ́ ọjọ́ ọjọ́ ẹ̀mú ni ìwẹ̀ jẹ́ ìwẹ̀ mú láti mọ̀ kékeré láwọn bá lọ torí àwọn tó rán ìdùn adáha ọdún ti pé ó gbà àsìkò lẹ́yìn ọjọ́ dúró gangan ni ọjọ́ mẹ́ta tó kù lẹ́yìn ọjọ́ dúró náà ọjọ́ ìdúró ni wọn so ìyẹn láǹfààní àti dúnra ní ọjọ́ àmì lẹ́bùn lòṣìjà ọlọ́nà àmàlà àti dúnra ní ọjọ́ kejìlá ọlọ́nà àti dúnra ní ọjọ́ kẹtàlá eléyìí ni májẹ̀mú mẹ́rẹ̀ẹ̀rin tí àwọn àfáà kà pé ó bọ̀rọ̀ pé sára ẹran tàbí kìkì ni táa fẹ́ fi parí léyà májẹ̀mú àkọ́kọ́ òun ni pé kó ṣe pé kiri kó ṣe wípé ẹran táa pa yìí kó jẹ́ gbà yìí mọ́tòlá ní hàn àwọn ẹran tó ṣe pé ṣẹ̀rí àyàn kalẹ̀ fún wa pé abọ̀rọ̀ pa mélòó ni wọ́n akàwọn sí di mẹ́rin ràkúnmí màálù àgbò àti ewúrẹ́ bákan náà àwọn ọ̀tá ní kápá yìí wọ́n bọ̀rọ̀ pé iye ọdún tó yẹ kí wọ́n pé àkúrírọ̀ ọdún mélòó ọdún márùn-ún màlúbọ̀rọ̀ ọdún mélòó ọdún méjì àbúrò ọdún mélòó ọdún kan ewúrẹ́bọ̀rọ̀ pé ọdún mélòó ọdún méjì eléyìí nínú mọ́díọ̀mù ìkàwọ̀ lára ẹni tàbí kí wà ápẹẹrẹ bákan náà ẹran tàbí kápá yìí kò bọ̀rọ̀ ní àwọn àbàwọ́n kan tàkà tó wa kò bọ̀rọ̀ ṣe ẹran afọ́jú bọ́ ṣe amúkun ẹran bọ́ ṣe ẹran tí ó tààrẹ àbẹ́ntarí kó ti rù tí ò ní múdùmúdù kankan lára bákanáà àsìkò tá a pẹ̀ran òní kó jẹ́ pé àsìkò tá a bá kí yíbi ìdàrídé báwo la ṣe ń pé ẹ̀rọ ọdún ilé àwọn afá náà sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn kan ní ẹ̀ lè pín sí méjì ìwọ àtàwọn arábí ẹ̀mú apá kan abáṣọ tó kù fi ṣe ìtọrẹ àánú fáwọn èèyàn fáwọn táwọn lóòrùn àwọn kan ní ẹkùn kọ́nà mẹ́ta ilé wọn a máa fi ọ̀rọ̀ ìṣe nígbẹ̀ sọ́rọ̀ ìdùnmọ̀ sọ̀rọ̀ ìṣòro jẹ́ lọ́wọ́ àlè wọ́n ní ká pín ẹran tí ọ̀nà mẹ́ta apá kan kó jẹ́ tiẹ̀ apá ẹlẹ́ẹ̀kejì fún àwọn aláìní apá ẹlẹ́ẹ̀kẹta tó ṣe pé ibi tí a fẹ́ fi wọ́n ní eré ìpọ̀tí tí ẹnu lórí jùlọ ní pé ìgbàláyé gbà wá ká ṣe ọ̀rọ̀ ìgbó bá ti wù wá ní ká jẹ́ mbẹ́ ká lè ṣìkiri ká fún àwọn èèyàn náà ká fún wọn jẹ ká fi kí dáadáa fáwọn èèyàn ká fi dùn wọn nínú ní àsìkò ọdún yìí eléyìí ni àwọn ọ̀nà oríṣiríṣi ti pé a là kalẹ̀ láti gbà pín ẹran wa ọ̀nà ọjọ́ ìlàlẹ̀ jẹ́ràn yẹn dà káì kò sí ọjọ́ tá a lè dà ó ń bẹ nínú àwọn ìwàyà tó hadith tó ṣe ọlọ́run ni ó pa ọjọ́ mẹ́ta ìyẹn rẹ̀ fún rẹ̀ ó pa ọjọ́ mẹ́ta ìyẹn rẹ̀ àsìkò tó ṣe ọlọ́run tó ṣe pé ọjọ́ mẹ́ta omi ọmọ ní ìwọ̀n ọjọ́ ọjọ́ mẹ́ta lọ wọ́n ní àsìkò yìí àwọn lábọ́ oko jáde wá láti inú oko wọn wá lè ọ̀sán fún wọn lẹ́ran àwọn ìyẹn kí ni wọ́n tọ́jú ẹran wọn sàmúlò wa sọ̀rọ̀ yìí bàbá mi sọ̀rọ̀ yìí nígbà tó bẹ̀rẹ̀ nínú ẹran tí wọ́n ti tọ́jú sínú ilé wọ́n bẹ̀rẹ̀ nínú jáde wa. àmọ́ lẹ́yìn ìgbà náà oúnjẹ náà máa ṣe kí ni oúnjẹ náà padà sílẹ̀ pẹ̀lú tàbọ́dàkú wà dáhàrú oúnjẹ náà ní ẹ jẹ nínú ẹran yìí ẹ fọ́ ìyẹn tó bá wù yìí ẹ tọ́jú pamẹ́ yìí tó bá wù yìí ẹni pé a lè fi ẹran yá a lè fi ẹran níyọ̀ à wà láì lè fi ẹran níyọ̀ tí ìtọ̀ nípa ti bẹ̀ lẹ́yìn yọ o lè fi kí ni o lè fi ṣe o lè fi ṣe súyà ní tó bá wù ẹ́ o lè fi ṣe kí ni o lè fi ẹran ní yára lára àmọ́ àwọn kẹta wọn sọ yìí pé a bọ̀rọ̀ fi àwọn ẹran yìí a bọ̀rọ̀ sọ di ẹran ìṣèwọ́n ara lọ́wọ́ torí pé wọn ní lẹ́yìn tí ọdún bá kújọ́ kejì wọ́n wà lọ ṣáta ọtí wọ́n wá dín èyí tó ń ṣe bábíkìú ìyẹn ni pé wọ́n ṣe bí ìgbà tí wọ́n sún mọ́tí ń jẹ́ níwọ̀n mú sí àwọn ilé òní lábẹ́ ẹ̀rọ kankan tó tó pẹ̀rẹ̀ fún mi pé omi mú sí ilé òní bẹ̀ kódà wọ́n mú sí tó bá rí pé ẹni ti máa fún lẹ́ran kò sí ìkankan tí ó ṣe jù wípé yóò fi ẹran yẹn jẹ ẹran dídí ọtí mímu mọ́fún tó wá pé tó ṣú ọ̀pọ̀ ẹni wípé a eléyìí wà mẹ́ran yóò wá bẹ̀rẹ̀ sí ní mu sí a máa fò fún àwọn èèyàn láti fi kíni láti lè bá fi dùn wọ́n nú ní àwọn àbẹ́lẹ̀ fún wọn sábà jáde wà ní pé ó dáwọn tí ó ṣe mùsùlùmí fàlè fún wọn lẹ́rìn bí àwọn èèyàn bí àbí àwọn ọ̀nàsọ́ra fàlè fún wọn lẹ́rìn níyà yẹ tó bá fi rí wípé ẹni yìí tó bá fún yóò gbà lọ́wọ́ ẹ̀ bá láì sí nínú ọ̀nà táwọn ṣe kíni táwọn gbà ṣe dáadáa bí àtàwọn kì í ṣe ọlọ́run rẹ̀ ọ̀pọ̀ káṣe kí ni káṣe dáadáa sí wọn ọlọ́run láyẹ̀ náà kò mọ̀ láwọn alẹ́lẹ́dínà láàmì ọ̀tẹ̀lúkùn fi dín wọ́n láàmì ọ̀tẹ̀lúkùn mi di àríkùn áńtàbà rúurú wọ́n tó fètò ilé yìí ìmọ̀ láyẹ̀ ọ̀dọ̀ mọ̀ sí ẹ̀rí àwọn tó ṣe wípé wọ́n ń ṣe mùsùlùmí ti yí tí wọ́n ṣe àwọn tó gbógun tì í tí wọ́n lè kú nínú tẹ̀m̀bẹ̀nú ẹ̀ àkọ̀fin láti ṣe dáadáa pẹ̀lú wọn

wọ́n ní bàlá amẹ́ta mọ̀ pé irú àwọn eléyìí gba ọdún ni wọ́n bẹ́ẹ̀ bá kú lẹ́ràn ó lè fìtì jù gbà kú lọ fi ẹran yín lóko ẹmọ ṣẹran yín lóko ẹ ṣe kí ni ẹ jẹ nǹkan ní àbúrò ẹgbẹ́ tó gbà ní ẹ̀fún wọn so eléyìí ni àwọn ọ̀nà tí a ń gbà ṣe kí ni tí a ń gbà pín ẹran yíyá pẹ̀lú ògbọ́nà àádúró báyìí abẹ́lọ́ bá ní pẹ̀lú àwọn tí a gbọ́ yìí ó ní kí ó ṣe wá láǹfààní tí ó wúlò fún wa ọlọ́run bá ní pẹ̀lú kí ó kà fún inú òfin wa ṣe olórí wa ọdún tó ń bọ̀ lọ́nà náà jẹ́ kí ó bá wa láyé ó mọ̀ fi wá ṣe ara léyá ó fi wá ṣe àwọn tí ó pẹ̀rọ léyá ni àti táàbí tọdún náà ọlọ́run pé máa fi ìwọ̀n ẹnì kọ̀ọ̀kan wa nínú owó ni nínú ìsẹ̀mí ni nínú àlàáfíà ni abẹ́lẹ́ ọ̀rọ̀ àdìsọ́lá ó ṣe ní ìdẹ̀kùn fún wa amẹ́yàwá tí wọ́n ti ṣe ìrìnàjò lọ sí ilẹ̀ mímọ́ láti lọ ṣe hajj ọlọ́run àdìsọ́lá kó ṣe ní ìdẹ̀kùn fún wa kó sọ wọn láyọ̀ kó sọ wọn láyọ̀ gbogbo àwọn tí wọ́n ṣe hajj náà kó wọ́n jẹ́ kí á láti kan ní ọdún ọ̀la tó bí ọlọ́run láàbúlẹ̀ wọn láàbúmọ́ta ìlà ìlàsọ́lá وعليكم السلام ورحمة الله وبركاته